sínú ọ̀rọ̀ ìpínlẹ̀ máa ń bẹ̀rù àwọn àwa àgbọ̀mọ lọ́dọ̀ ẹni tó bímọ àwọn àwa àgbọ̀mọ lọ́dọ̀ ẹni tó bímọ ọmọ tó fẹsẹ̀ gbògiri yẹn àwọn àwa àgbọ̀mọ lọ́dọ̀ ẹni tó bímọ láwọn ẹni tó ti pé tán bá ti rí pé ọkùnrin lẹ́bí wọ́n já ọmọ gbà lọ́dọ̀ yín wọ́n pa ọmọ lójú ọlọ́mọ nítorí ìbẹ̀rù ọmọ jẹ pọ ọmọ tí wọn da ìjọba fìràwọn náà rò sọ ẹrú àsìkò tí wọn ń pa àwọn ọmọkùnrin yẹn ni wọn bí anabi musa aleyhi salam ìyá anabi musa ti sara kósa bí ẹni tí ò bímọ bí ẹni tí ò bímọ alẹ lọ́wọ́ ara tẹsí ìdẹrù bá ń bọ pípé àwọn àtijọ́ máa gbà lọ́dọ̀ ọlọ́mọ tí wọ́n wá dùnbù rẹ̀. wọn lè wá jẹ ọmọ àgbà sọmọ yẹn sínú àpótí tẹ ìtẹ sínú àpótí kọ wá sọmọ yẹn sínú àpótí kọ sọ sínú òkun kọ sọ sínú náírà níl kódò ọmọ wa gbé lọ kọ máa gbé lọ tó ní máa kí odò ọmọ àgbè lọ kó lè bá ẹdẹkọta àmì ọtá ànẹfì musa náà ni ó tún pè ṣùgbọ́n wà alqaytu alayka mahabbatan minni mo ti wá sọ ìfẹ́ mo sọ sí ọ la alátọ̀dọ̀ mi lọ́nà tó ti pé ẹnìkan ọ̀sìn tí ó ra ànẹfì musa kọ fẹ́ràn sọdá nílò mbẹ ni pé Ọlọ́run ránṣẹ́ sí ìyá ànẹfì musa pé kò sọ́dà nàbì bẹ́ẹ̀ ọlọ́run tó ránṣẹ́ sí ìyá ànábì Ìsá alayhi salam dẹ́rẹ́gẹ́ màláìka wa bá níbi tí ó ti ń ṣètọ́jú Baitul Maqdis tọ́sọ pé a'udhu birrahman minka in kunta taqiyya ká mọ́sáàdì ọlọ́run níbi àbúrò rẹ tó bá jẹ́ni tí ń bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ ni ṣùgbọ́n màlíkà padà fi hàn fi ìránṣẹ́ ló ń jẹ́ látọ̀dọ̀ lọ lè ahabalẹ́kẹ̀ wòlẹ́mẹ́n zẹkíyá kí n lè bá fún ọlọ́mọ lọ́mọ tọ́jọ́ mọ́tọ́ mọ́tọ́ dà èmi kọ́ ni màá fún ẹ o kí n fún ẹ nírò rẹ̀ akramakumullah ọlọ́run rán màlíkà ọ̀ràn sí ìyá nàbì Ìsá. عليه السلام وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الراكعين الله تعالى إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين gbogbo eléyìí iṣẹ́ tọlọmọ bá fi ránṣẹ́ sí ìyá ànábì Ìsá nù ṣé gbogbo eléyìí ọ̀sọ́ náà di ànábì àtú àwọn olùmọ̀ Islam àwọn ìtàn pọ̀ jù nínú wa wọ́n sọ pé àní gbogbo ànábì tọlọ rán pátá korongodo ọkùnrin ni wa kò sóbìnrin nínú wa nítorí àyà yìí wa ma arsalna min qablika illa rijalan àárín àwọn kan ṣáájú rẹ àyàfi kan já àwọn ọkùnrin ọ̀rọ̀ pé innal ayata kharajat makhrajal ghalib wa ma kharaja makhrajal ghalib la mafhuma lahu kò túmọ̀ sí yọ jáde pé tó pọ̀ jù nínú ọkùnrin ni wọn kò túmọ̀ sí pé kò sóbin nínú wọn kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ tala nẹ́bí bìnrin náà kò sí. sọ eléyìí ọwọ́ àbáyé àwọn ẹni tí wọ́n sọ pé ànábì wà nù àwọn obìnrin náà á rí bí àwọn èèyàn kọ̀ọ̀kan láyé tẹ́lẹ̀ bí àwọn Ibn táwọn ti wá yẹn pé ẹnì kan wọn láyé sí náà àwọn èèyàn náà náà tún láti sọ pé ànábì nù àwọn bóyá wọn fẹ́ sọ fún àwọn gbèjà àwọn obìnrin lọ́wọ́ ta ta níyàn àwọn ẹ̀jẹ̀ tán fẹ́ gbèjà rẹ̀ lọ́wọ́ tó gbogbo eléyàn nítumà torí ẹ̀ gbogbo ànábì ńkọ́ ọkùnrin ni wọn. àwọn ọkùnrin yẹn nígbà tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó sọ pé wa laqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut àyàtà kàlánà kíkẹ́ gbogbo inú àlùmọ́ kọ̀ọ̀kan láti gbé ìránṣẹ́ kọ̀ọ̀kan dìde wọ́n máa pe àwọn èèyàn lọ sí di pé ẹjọ́ sìn fọ́lọ́ ńlọ nìkan ẹ̀sìn jìnnà sáwọn sọ táyà sì tún sọ níbí báyìí pé wa ma arsalna min qablika illa rijala ṣé gbogbo àwọn èèyàn gbogbo àwọn èèyàn náà lànà bìí ti jáde nù àti sọ yìí pé. ó nídìí láti sọ fún wa kó anábì yorùbá dà ó sì láti sọ fún wa kó anábì haúsá dà ó nídìí láti sọ fún wa kó anábì ọmọ yíbó dà ó nídìí láti sọ fún wa kó anábì tápá dà òbúkátà láti sọ fún wa anábì wọn dà ní nàìjíríà anábì wọn dà ní egypt anábì wọn dà ní tanzania anábì wọn dà ní colombia anábì wọn dà ní mozambique òbúkátà láti sọ fún wa kó anábì wọn ní kenya. anabi wọn ti ra lóhùn torí pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ń la anabi gbogbo àgbáńlá yìí láti jọ tọ́lọ̀ ń ti ran títí dijọ́ gbẹ̀ndà òkèèyàmù kò sí anabi mi tí ó wà lẹ́yìn rẹ̀ wọ́n da sáájú anabi sallallahu alayhi wa sallam tọ́lọ̀ wọn ara anabi kan sáwọn èèyàn dúdú tẹ́ ẹ̀ mà anabi tọ́lọ̀ ran sáwọn èèyàn dúdú ọmọ ọmọ lọ́wọ́ sọ fún gbogbo ọjọ́ ló ti gbé ànábì kọ̀ọ̀kan dìde eléyàn ni wọ́n mú wa lọ sí ọ̀dọ̀ Luqman al-Hakim Luqman ọlọ́gbọ́n ẹni tó ṣe pé ọba ọmọ rẹ̀ sọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa tó ti torí rẹ̀ tún sọ súrà kan kalẹ̀ pé suratu Luqman wa idh qala Luqmanu libnihi wa huwa ya'iduhu ya bunayya la tushrik billah inna ash-shirka la dhulmun 'adhim Luqman yẹn as-sahih. nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ wọn náà ní ká máa pè ní lukumanu hakim lukumanu ọlọ́gbọ́n lukumanu ọlọ́gbọ́n àmọ́ kìí so nítorí pé ilé ìtọ́ wọ́pọ̀ jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ wọn náà ní pé èèyàn kan ní tọ́lọ́ wọn bá fún lọ́gbọ́n àmọ́ ó sì jẹ́ ọmọ tọ́jú èèyàn dúdú so wọ́n ní bọ́ọ̀lù ti ṣe dá yìí máa bí kọ́pọ̀lọpọ̀ fẹ́ máa fi ṣe yẹ̀yẹ́ nítorí pé ọlọ́run dá ètè rẹ̀ rí pọ́ǹpọ̀ pọ́ǹpọ̀ ara rẹ̀ dúdú birikiti àwòrán rẹ̀ ṣá wọ́n máa mú káwọn èèyàn fẹ́ máa fi ṣe yẹ̀yẹ́ débi kan lẹ́nìkan wò ń jọ kan wọ́n á ń wò ní wò tẹni tí ń fojú kéré yẹn lọ́wọ́ sọ fún pé à tó bá pé tèmi lọ máa ń wò ọgbọ́n tó ga ló máa ń jáde gbàgbé tó bá sì jẹ́ pé tìkínní tó bá ń ń sọ gbogbo ẹ̀ lọ́kọ̀ọ̀kan ni alákòlá hàn àwọn kan àwọn wá fẹ́ sọ wípé ànábì èèyàn dúdú náà wà and the sample we have on that ọ̀nà ni Lukman so wọ́n mọ̀ wá wọ́n kọ̀wé lórí irú eléyìí wọ́n máa tíráì láti sọ wípé anabi lukman anabi lukman asọ̀wá ọ̀nà ní kíkà máa sọ pé lukman alhakim lukman ọlọ́gbọ́n torí ẹ̀ ẹ̀ẹ́ gbogbo ẹni tó lọ rán tẹ́lẹ̀ tó fi dórí ìdánábì sallallahu alaihi wasallam ọkùnrin ni wọ́n wọ́n fi ṣe obìnrin nọ́ọ̀hì ilayhim eléyìí ìdájọ́ tó tún jáde ń bẹ̀ ni pé kò sí bí ìrànṣẹ́ òsè jẹ́ ìrànṣẹ́ tọ́lọ́wọ́n bọ̀ bá máa ránṣẹ́ sí kó sì sọ wípé ń ta fi ránṣẹ́ sí kó máa jíṣẹ́ rẹ̀ lónìí àwọn ẹni tó ń pera wọn ní ìrànṣẹ́ ọlọ́ wọn pọ̀ láyé tán láwọn jíṣẹ́ ọlọ́ wọn pọ̀ láyé ṣùgbọ́n tó ṣe pé gbogbo wọn pátá polongodo wọn láì yọ ẹnìkan sílẹ̀ òkúrọ̀ burúkú gbogbo wọn nítorí pé ní tí òfin ṣẹ̀rí àfihàn wá ni pé anábì lásán ò lè jẹ́ anábì àfi kọ́ lọ́run kọ́kọ́ rán màláìka sí. so báwo wá ní ránṣẹ́ yóò tún jẹ́ pé yàtọ̀ sí kọ́ lọ́run rán màláìka sí iṣẹ́ tí màláìka wá jẹ́ fún wọn ní kó náà tún jẹ́ fún àwọn èèyàn táwa ni màláìka tọ́lọ̀ ránṣẹ́ yìí lẹ́yìn fi ń pera yín òjíṣẹ́ ọlọ́ àbí ránṣẹ́ ọlọ́ pẹ́yìn prophet ẹ̀yin apostoli gbogbo eléyìí irọ́ ló wà lábẹ́ rẹ̀. fasalu ahla dhikri in kuntum la ta'lamun bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n bọ̀ sọ fún wa kíkà ló máa béèrè ọ̀rọ̀ ẹ̀sìn wa lọ́dọ̀ ẹni kì í ṣe mùsùlùmí rárá ọlọ́wọ́n sọ fún wa pípé báwo la ṣe lọ ká ló máa béèrè rẹ̀ lọ́dọ̀ káfíìn ṣùgbọ́n ọ̀rọ̀ tó fa àríyànjiyàn látọ̀dọ̀ àwọn kèfèrí sáwọn mùsùlùmí nípa pé báwo ni Muhammad ṣe lè pera rẹ̀ níránṣẹ́ ọlọ́ tó sì jẹ́ pé èèyàn ni tètè lọ́wọ́ bá wa rán ìránṣẹ́ inú èèyàn ni ó ti wá mú ránṣẹ́ níta wàá rò nípa àwọn ìránṣẹ́ tó ti síwájú ni pé wọn ì séèyàn lásán tó ìdínú tọ́lọ̀ fi ni àwọn ẹni títí rántí ń bẹ lọ́dọ̀ wọn tẹ́lẹ̀ ní kẹlọ́ bílẹ̀ àwọn ẹni títí ra ti bẹ lọ́dọ̀ wọn tẹ́lẹ̀ tó sì jẹ́ pé àwọn aránṣẹ́ Ọlọ́run ló mú wá fún wọn ẹ lọ bí wọn léèrè lọ́nà tó sọ yìí pé ẹ fi máa tẹ̀yìn ọ̀mà tẹ́lẹ̀ eléyìí fi hàn wá pé lọ béèrè béèrè yìí lọ́dọ̀ rẹ̀ àwọn ọ̀tọ́ ni wọn àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí ó túmọ̀ sí pé nítorí sọnù máa mú mi ní lọ́wọ́ ni mú mi ní ọmọ wa ká bí tá a bá ti rí ìhàn là máa hàn tòtò máa jẹ́ pé nǹkan tí wọ́n ń wádìí nípa rẹ̀ jẹ́ pé ẹni tí kìí ṣe mùsùlùmí lọ́wọ́ wọ́n lọ béèrè lọ́dọ̀ rẹ̀ nítorí pé gbogbo tí wọ́n bá ti mọ̀ wọ́n náà ti dọ̀gá rẹ̀ yàtọ̀ sí nǹkan bá mọ̀ torí ẹ̀ àwọn olùmọ̀ wọn á sọ fún wa pé tó bá jẹ́ pé sábàbí táyà ìfisọ̀kalẹ̀ wọn náà ní ká lè a lọ béèrè lọ́dọ̀ àwọn bàkàtàbíà nípa pé téèyàn lọ́lọ́run máa rán tẹ́lẹ̀ àbá màláìkà tó àyà yìí agbọ́yé láì má sábàbí rẹ̀ agbọ́yé láì má sábàbí rẹ̀ gbogbo àyà Al-Qur'ani tá gbọ́yé láì بعموم المعنى بعموم المعنى لا بخصوص السبب ìtumọ̀ rẹ̀ tó fẹ̀ ńlá lò àní dádúró lórí sábàbí tó mú wa rẹ̀ ló ṣe jẹ́ pé tí mùsùlùmí bá fi àyà ìṣẹ̀lẹ̀ lórí wípé ẹ máa bi àwọn olùmọ̀lérè nípa nǹkan tẹ́ ẹ bá mọ̀ kò sì ṣe rárá o torí pé al-ibratu bi umumil lafzi. لا بخصوص السبب فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون أما بيري لدى علماء انت يا أباما nípa ń tẹ́ mà nítorí kí lè bá ṣàlàyé fún yín. sọ eléyìí túmọ̀ sí pé kìí ṣe dandan ní kí gbogbo wa kájọ́ lùmọ̀ ká tó sin lọ ṣùgbọ́n dandan ní kí gbogbo wa máa béèrè ń tàbá mà lọ́dọ̀ ẹni tó mà kó lè bá àtàlàyé fún wa ká lè bá àmà sí lọ́n kọ́lọ́mù bá ti ṣe ń fẹ́ àti ní ìbámu pẹ̀lú lànà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam ojú ń tèmi ń sì fẹ́ kó wọn máa sọ pé adúrò mi ìmọ̀wọ́ nǹkan kékeré yìí ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ó dájú pé kọ̀mánúrò àìmọ̀kan rẹ̀ ti peléke ọ̀rọ̀ ojú ń tèmi ọ̀sẹ̀lẹ̀ àti gbọ́ wọ́n pè mí ni mò ń serú béèrè kọ́sẹ́lẹ̀ nítorí pé mi fẹ́ wà lẹ́jẹ́ náà tẹ̀mí bẹ́ẹ̀ lómi náà ti ṣe fẹ́ wà lẹ́jẹ́ náà tiẹ̀ a sì ti mà ike tó o bá ní mà nípa ẹ̀sìn kò sí bó o ṣe lè ṣẹ̀sìn pẹ̀lú ọgbọ́n lásán dandan ó ṣe béèrè nípa tó o bá mà ní. fasalu ahlẹ̀ dhikri in kuntum la ta'lamu rẹ̀ nípa àmọ̀ nípa ṣẹ̀ríyà wọ́n ní tó jẹ́ ọ̀ràn yẹn lórí ẹni tó bá ní mà nípa nǹkan tá a ma tá a fi yọ òfin tá fi yọ dájọ́ fúnra ẹni nínú alukur'an àti sunna ọ̀ràn ya tiẹ̀ òun ni kó wo alukur'an àti sunna ma wá dájọ́ fún tí ọba ma dájọ́ rẹ̀ ọ̀ràn yẹn daláìmà òun ni kó wọ́n béèrè fasalu ahla dhikri in kuntum la ta'lamun ṣùgbọ́n bó ti ṣe jẹ́ ọ̀ràn lórí tiẹ̀ yìí pé béèrè lọ́dọ̀ ẹni ọ rí dájú sáká pẹ́ni tó ń fẹ́ béèrè lọ́dọ̀ rẹ̀ ma. ṣáájú kó tó béèrè lọ́dọ̀ rẹ̀ àìmọye ẹni tí sọ fún ni pé ẹ béèrè gbogbo ń tẹ́ ẹ bá mọ̀ ṣùgbọ́n tó sì jẹ́ pò náà alára kọ̀ mà ó ti sọnù tẹ́lẹ̀ náà ẹni tó náà fẹ́ mú sọnù bíi tiẹ̀ ní wá torí rẹ̀ ọ máa sọ ta ló fẹ́ ṣe béèrè lọ́dọ̀ rẹ̀ torí pé ọlọ́run ọba ọ̀sọ́ pé ẹ̀kan bí ẹnikẹ́ni léèrè ó ní fasalu ahla dhikri in kuntum àwọn tó ní mà ní kẹ́ máa bì sẹ́yìn ọ̀bá mà á sì ti mà wọn hàn àwọn olùmọ̀ sọ pé báwo lèmi ẹ̀sìn mà pé lè mà gbà tẹ̀mí ọ̀mà bóyá ní sèwà mà kọ́ mà tẹ̀ fi bí léèrè torí pé a mà pé láwùjọ tiwa lónìí ọ̀pọ̀ àìmọye èèyàn òun náà ni wọ́n máa ferú aṣọ tí wọ́n máa wọ̀ ọ́ sàpèjúwe páwọn ní látara aṣọ ni wọ́n fi máa fẹ́ káwọn èèyàn mà páwọn ní yọ lọ kàn àpọ̀ àkànpọ̀ ni ó lè kó agbádá kókó wọ̀ kó tún gbé àlùkẹ́bà kó gbélé kó tún amúláwà ní kó wélé so láti fi hàn yín pé òun mà nímà so wọ́n ní ìgbà tí gbogbo ayé dàrú tí ìmàdéńtọ́ wọn ó di pé àdá àwọn olùmọ̀mọ́mọ́ àyàfi lára aṣọ tí wọ́n ń wọ̀ nígbà tó sì jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ẹni tí ń bá wọn wọ sọ àwọn ò ní bóun ní sì wá mà pípélé yìí ní mà kí n béèrè lọ́dọ̀ rẹ̀ nítorí pé ọ̀pọ̀ ẹni tá a bi léèrè ló lọ́nà ọ̀pọ̀ ẹni tá a fẹ́ kó fi ní mànà ló tún lọ́nà nítorí pé kọ́ mà kò sì ní jẹ́wọ́ kó wọn mà náà bàjẹ́ gidigidi béèrè lọ́dọ̀ ẹni tí ọmọ kankan yóò kọfẹ́ sí nǹkan kan tó burú akaramakumullah wọn ní bẹ́ẹ̀ sì máa ń pè èèyàn mà òun náà ní kí ebi ẹ̀yàn ọ̀mà wo kí làwọn èèyàn sọ kí làwọn èèyàn sọ a eléyìí máa o eléyìí ti a ti ń sọ ti ń wọn pé náà tó kí ó ma kí ó tẹ́lẹ̀ náà sẹ́ẹ̀ máa béèrè ẹ̀ kúkú ní béèrè sọ eléyìí wọn أهل الذكر إن كنتم لا تعلمون وأني بيري ونات الله في تودي أنتم بابي بيري الله في تودي ẹ بيري ní ìbéèrè tẹni tó fẹ́ gbọ́ kó fi ṣe wà kù kìí ṣe ní ìbéèrè tẹni tó fẹ́ gbọ́ tó fẹ́ ṣe fàǹfà torí kó ti túmọ̀ sí pé ó kúkú ti máa nǹkan kan tẹ́lẹ̀ náà nù kó tó di pọ̀ ń wọ tó fẹ́ bà lásìkò jẹ ní tó mà ní wọ́n béèrè kìí ṣe pé ìbéèrè tẹni fẹ́ ṣe fàǹfà. bákan náà wàá ṣèbéèrè lọ́nà tó ṣe pé yóò fi mọ́gbọ́n wá yóò fi mẹ́sì jáde èyí sì àwọn àbéèrè tó yẹ pé kò ní àní mọbi tó ti bẹ̀rẹ̀ à ń bọ̀ síbọ̀ sí pa àmọ̀bi tó parí sùn kẹ́nìkan máa béèrè ní ìsìn pé ṣé ẹyin ló tinú adìẹ jáde àbádìẹ ló tinú ẹyin jáde ìwọ ẹyin ló tinú adìẹ jáde àbádìẹ ló tinú sọ gbogbo eléyìí wọ́n ń pè ní aljadalul bizanti ìfanfaru ètò ti wà láyé àwọn roman àyè john tí ò ní túmọ̀ sẹ́kàn parí more than more than a day tẹ́ máa jiyàn tí ò ní mú result kankan jáde so ìbéèrè tẹ́ tún máa ṣe ẹ gbọ́dọ̀ rí i pé ẹ béèrè tẹ̀kọ́tẹ̀kọ́ èèyàn gbọ́dọ̀ máa fi àìlẹ́kọ̀ọ́ kọ́ máa fi béèrè ó sì gbọ́dọ̀ máa béèrè lọ́nà tó ti jẹ́ pé wọ́n fẹ́ forí àwọn èèyàn gbára wọn ẹ a ti béèrè lọ́dún èèyàn bíi mẹ́ta wọ́n ti dá wa lóhùn a tún fẹ́ máa kí lẹ́yìn náà sọ à wọ́n ti ṣe pé wọ́n gọ̀ wọ́n ti ṣe pé wọ́n gọ̀ ebi ọlọ́fẹ́ sí lọ́nà àbúrò béèrè lọ́dún èèyàn mẹ́ta èèyàn kan ti tó èèyàn kan ti tó lẹ́yìn náà yín tí wọ́n wá ń bi léèrè ẹ kíyèsí kẹ́ bẹ̀rù Ọlọ́run nítorí pé ẹ̀yin yẹn ẹ̀yin gan ni wàhálà wà lórí yín gan tó bá fi lé lọ ṣìyàn lọ́nà ó pò sẹ̀wọ̀n torí rẹ̀ ní Ibn al-Qayyim ó fi sọ pé àwọn olùmọ̀tí máa ń dáhùn ìbéèrè tí àwọn èèyàn bá ń bí wọn ewu ńlá ń bẹ lórí wọn àwọn ni al-muwaqqi'un ar-rabbil àwọn làwọn ẹni tí ó fọwọ́ sí ìwé láyé ọlọ́ọ̀ torí ẹ̀ ló ti kọ tírà tó pàtàkì kan I'lamul Muwaqqi'in. Rabbil alamin tíra yìí gbogbo ẹni tí ó bá máa ṣe fatuwa fáwọn yìí ó yẹ kó mà nípa rẹ̀ ìkọ́ àwọn ẹni tó sáìn dípò ọlọ́ ìkọ́ wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n fi máa dà kíkọ́ wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n fi máa dà torí de eléyìí ẹni máa dáhùn ìbéèrè nítorí pé ẹ fẹ́ múnú ẹni tó bí yín léèrè dùn ẹni máa dáhùn ìbéèrè nítorí pé ẹ fẹ́ kí ọ̀rọ̀ tẹ́ bá sọ kọ́ bá gbà mọ́ ẹni máa dáhùn ìbéèrè ní ìdáhùn tẹni tí wọn mèsì pàtó tí ń kàn tí ń kàn tí ń kàn san gbódìdí lásán tó ẹ dáhùn tẹ bá mà ní tẹ bá mà ẹ sọ pé èmi máa o gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwọn olùmọwá ńláńlá wọn ti fi àwọn àpèjúwe ńláńlá lẹ fún wa imaamu amalik rahmatulahi alayhi ìgbà tí wọn wá láti ilẹ̀ Iraq tí wọn wá sí ogójì ìbéèrè lọ́dọ̀ imaamu ìmáàmù wa dáhùn mẹ́rin wọn à lè dáhùn mẹ́rìndínlógójì oníbèrè wa sọ pé yá ìmáàmù ìrìn oṣù kan ni mo rìn lórí ràkúnmí kí n tó dé Madina tí n bá sì padà ìrìn oṣù kan ni màá tó rìn kí ni kí n sọ fún wọn tí wọn bá délé torí pé ìbéèrè yìí náà ni mo dì wá wọn ní kí n lọ bá olùmọ̀ Madina tó. So, kí ni kí n sọ fún wa tí wọ́n bá délé nípa mẹ́rìndínlógójì tó kù ó ní ẹ sọ fún wa tí ẹ bá délé pé máàlíkù subhanallah so kò dín kankan nínú ọlá àti ààyè rẹ lọ́dọ̀ àwọn mùsùlùmí so náà yẹ káwọn náà ọ léèrè nítorí láwa nítorí àwọn òkè rọ tẹ́ máa fi kira ayé láwùjọ ó lè ní wọ́n ti fọ́njọ yìí rọ kan nígbà onímọ̀ nípa ẹ̀sìn ẹ̀ ń lámòfin àgbà nípa ṣẹ̀ríà yọ ọmọ wa sọsọkúsọ ọmọ fẹnu jágbó yọ ọmọ fẹnu fọmbù yọ ọmọ fẹnu warọ téèyàn fi wọ náà rọrùn torí délé ní táàbà ti mọ̀ ká sọ pé kí ni àmà wọn lẹ́ni tó bá ti ma láàdẹ̀rì nípa nǹkan tí wọ́n bá ti bí léèrè lọ́kọ̀dà àlìmà nísfẹ̀lẹ̀ àlì ó ti ma ìdajì ma ìgbà tí mà tí mo sọ pé ma mo ti ma ìdajì ma nítorí pé ẹni tí ti mú mi tinú láti sọ pé mà nípa ń tí mà jẹ́ pé màá tètè gbìyànjú láti tún wá ma nípa ètí ma lónìí ó ṣe ṣe kí n ti lọ́la so eléyìí pàtàkì púpọ̀ ìfi ká máa mójútó ahlẹ̀ nínú àwọn àǹfààní tó tún wà ń bẹ ni pé gbogbo bùpéjọ ọmọ èèyàn láyé ìlú ńlá ni àbí ìlú kékeré àbí ìletò àbí àbà gbogbo bí tọ́mọ èèyàn bá ń gbé láyé kò gbọ́dọ̀ wà láìsí àwọn olùmọ̀ ń bẹ olùmọ̀ gbọ́dọ̀ wà níbi kọ̀ọ̀kan torí pé àwọn nǹkan máa ń ṣẹlẹ̀ tó ń ti pé àwọn èèyàn lè jẹ́ akúnubàjẹ́ tí wọ́n béèrè nípa ẹ̀sìn wọn gẹ́gẹ́ bá ti máa rí láwọn àwùjọ wa yìí ọ̀pọ̀lọpọ̀ wà tó yẹ kí olódo burúkú nìkan mọ kankan nípa ẹ̀sìn kò sí ní béèrè so àwọn àṣẹlẹ̀ kọ́ wá ṣẹlẹ̀ nínú ìgbésí ayé tó jẹ́ pé kò sí bó ṣe lè kúnu tó yọ sọ̀rọ̀ náà ní ẹgbàá mi o kíláàsì o lápèjúwe nílùú kan lókè Ògùn bì ní nǹkan bí ọ̀sẹ̀ kan wọ́n pè ní ìsìnká sọ pé ru eléyìí la fẹ́ dé mara wọ́n ní ẹnìkan ó ti tójọ́ mẹ́rin tí wọ́n ti rí káyìn ibi tí wọ́n ti wá ń wa kó àbúrò rẹ̀ fi sẹ́ àbúrò rẹ̀ lé àgbẹ̀bọ́ ní lágbájá àtó ti tilẹ̀kùn mọ́rí ó ti kú nulẹ̀ ó ti wá tójọ́ mẹ́rin tẹ́sí ma pé bá a ṣe dùn láàmà yìí wọ́n ní òórùn yẹn ti wá pọ̀ jù sísí tán sílẹ̀kùn òórùn yẹn ti pọ̀ jù kò sẹ́ni tó lè dúró má tọ́lọ́ ti ń wú ó ti fẹ́ bẹ́ẹ̀ akramakumullah wọ́n á ní ìgbà tí ẹnìkan gbìyànjú pé bó láti wẹ̀ so wọ́n á daṣọ bo ara rẹ̀ ibi tí wọ́n á yọ ọ́ lẹ̀ wọ́n á ń fomi ṣe báyìí lára yẹn kàn sí ni ara yẹn kàn sí ni sọsẹ mọ̀ pé àwọn ìbéèrè fa bó láti àtẹlẹ yìí ṣé a lọ sí láìwẹ̀ ni bàbá yẹn tí wọ́n sọ pé ọ̀nà wo láti gbà pàṣọ sí la torí kò sẹ́ni tó lè sún mama òórùn yìí ti pọ̀ jù. Allahu Akbar fọmi yẹn ti sùn tó ma náà so eléyìí túmọ̀ sí pé ẹ jẹ́ àmọ́ béèrè tí ọba yé wa ń pẹ̀ sí wa àwùjọ kan sì gbọ́dọ̀ sí láì jẹ́ pé àwọn tó mọ̀ nípa ẹ̀sìn wà bẹ̀ gbogbo àwùjọ tí ọba ti sẹ́ni tó mọ̀ nípa ẹ̀sìn bẹ̀ káwọn pè dàrú mọ́ alójúlẹ̀ bá ti sìn àfi ká kọ́kọ́ kaná. àmọ́ ah, bá a ti lè yanjú ẹ̀ka kọ́kọ́ lọ ọ̀bàdàn kan náà á ah, kí lòun kọ́ mọ̀ sí ma pé kìnnì kí á lẹ wá wádìí ní àtúntò máa kóra yín lọ ọ̀lú kan ẹ̀ á kó rí ẹrí ẹrí ẹ ẹ̀yin náà tún lọ jáàmù lọ́nà àwọn kan tún kó rí ẹrí ẹrí ẹ wọ́n tún láwọn lọ ọ̀bàdàn kan àbí ẹ àwọn gbogbo olú àwọn tó ní mà nípa ẹ̀sìn gbọ́dọ̀ wà ń bẹ̀ nítorí pé eléyàn ló túmọ̀ sí pé ọlọ́run fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ ẹ máa ń gbọ́ àwọn ìtàn wọ́n lè ní bàbá kan kú bàbá yẹn gbàtọ́ á kú ó fi ìyàwó mẹ́jọ lẹ̀ ẹ sì mọ̀ pé lábẹ́ òfin ṣẹ̀ríya ìyàwó mélòó lọ́lọ́ ní kẹfẹ́ ìyàwó mẹ́rin bàbá ìwà fẹ́ mẹ́jọ gbogbo ìyàwó kọ̀ọ̀kan sì yarí pé àwọn jogún náà kí ló dé wọ́n ní torí pé ńgbà tí ọkọ àwọn tó kú fẹ́ àwọn bàbá ìmáàmù ló àwọn lọ́wọ́ aṣọ yìí kálukú sì tún gbé fọ́tò bàbá ìmáàmù àńjọ tí ń so yìí wípé evidence to prove ọ̀nà ni wà á rí ibi tẹ́ lọ kéwù ti yín tẹ́ẹ̀fì á sọ pé yìgì yóò so tọ̀ <laughs> irú nǹkan yẹn ti wá wọ́n wá gbé nǹkan láti lù nígbà tó kó gbogbo ẹ tí ọwọ́ àánú lò wọ́n ṣe pé wọ́n mọ̀ dájú náà bíi sàrà sàrà perfect fún un so oníkálukú ló wá gbéra wọn á ní à ah, ẹyin kò sí bá a ti fẹ́ ṣe kínní yìí o àfi ká tún lọ sílùú lọ́rin o àbá tún dé lọ́rin àjá tún gbéra ká lọ Ìbàdàn ẹ jẹ́ ah, ah, ẹ ṣáàdà. so ǹjọ́ náà lẹ́ mọ iyì kọ́ yẹ kẹ́ ẹ lólùmọ̀ kí ni nǹkan ti ń bẹ́ńbẹ́ ìgbà míì kì í ṣe kó wọn mọ o wọ́n mọ̀ pé mẹ́rin lọ́lọ́wọ́ àmọ́ ta ni ò lè sọ yóò bá lẹ́bù ni ẹ o. ẹjẹ alọ kápá àwọn kan lọ sọ fún wa lù kan kápá àwọn kan ló wí ọgbọ́n arọ wọn á pe alọ wọgbọ́n wa ni ọgbọ́n tó sọ ni eléyìí túmọ̀ sí pé gbogbo àwùjọ tẹ rí láyé yìí tí wọn bá ti láwọn ẹni tó ń mà nípa ẹ̀sìn bẹ nǹkan púpọ̀ ni ọmọ sọnù fún wa torí pé ìtọ́lọ́ ti torí rẹ̀ dá wa oníkà wa sùn bóòlù àti wa a gbọ́dọ̀ láwọn ẹni tó mọ̀ ń parí. a lè ma nǹkan púpọ̀ nípa ẹ̀sìn wa nǹkan púpọ̀ lè wà nínú táàmù a máa béèrè gbàǹsẹ̀ ń béèrè irú orí tí ẹni tó ma tí ń sin lọ́n pẹ̀lú màáyùn tí ọmọ gbà lọ́dọ̀ ọlọ́ níwọ náà tó ọmọ gbà ńgbà tó ti kó béèrè ó ṣe bí wọ́n ṣe ní kó a túmọ̀ sí pé a ní ma bá ṣèṣin lọ in kuntum la ta'lamun wọ́n wá lélẹ̀ ìkéṣe nípa ọ̀rọ̀ mẹ̀sìn lásán wọ́n ní gbogbo màláyé tí nǹkan kan ọba ti yé yín ẹ má lọ béèrè ọ̀rọ̀ nípa sọríran lọ́dọ̀ kápẹ́ńtà ẹ má béèrè nípa ayé páànù tá a lè fi kan lé lọ́dọ̀ ẹni tó jẹ́ pé ìǹjẹ́kítọ̀ lọ́ máa ń pa rẹ̀ ẹ má gbé kápẹ́rẹ́tọ̀ lọ́ọ́ bá a torí at the end of the day ẹ padà kábàámà ni fasalu ahẹlẹ zikiri in kuntum la ta'lamun wọn lẹnìkan wá bá olùmọ̀ẹ́sì islam wọn wá ní ẹsọ yìí pé nínú alukur'an kò sí ntọ́lọ̀ ọ̀sọ́ ń bẹ̀ wọn ni bẹ́ẹ̀ ni ma farratna fil kitabi min shay wọn wá ní ọ̀dà wọn wá mú àpò àbí àpò ráìsì wọn ní sábà kó búrẹ́dì sínú àpò yìí bóun ni ó wúwo tó mo sì fẹ́ kó mu wánú alukurani bàbá yẹn bá mu lẹ́yìn wọ́n bá di bẹ́kìrì nàtà dé bẹ́kìrì wọ́n bá pe bàbá bẹ́kà ẹ̀yin lẹ́yìn máa ń pa búrẹ́dì tá a bá rọ búrẹ́dì sínú àpò yìí kí ló lè wà bàbá yìí bá bẹ̀rẹ̀ sí ní sàlàyé tó jọ ń pẹlẹbẹ ni tó fi lè kún àpò yìí ó tó báyìí tó jọ ń wúwú ni irú nàìjà tó kún yóò tó báyìí so ó ń tì wá ní òun believe ó dìgbà tí wọ́n bá dán ah wọ́n bá sì pa wọ́n ti ṣe búrẹ́dì lé búrẹ́dì wọ́n bá kó kinní sínú àpò wọ́n kó sínú àpò wọ́n sì wọ́n wọ́n rí pé n tó dín kọ̀pọ̀ oríṣi kejì náà n tó dín kọ̀pọ̀ ọkùnrin yẹn wá dojú kọ olùmọ̀ẹ̀sìn Islam yẹn pé ṣé bí òun ní kọ́ dànù alukurani èwo ṣé alukurani wà ní bíkà bàbá búrẹ́dì ó ní àọ́ ọ̀ma ni ṣé bọ́lá sọ pé fasalu ahla dhikri in kuntum la ta'lamun àwọn tó mọ̀ ní kẹ́ máa bí tẹ̀yìn ọ̀bá ti mọ̀ kìí ṣe pé tí o wá sọ pé o ti ka kí gbogbo nǹkan náà lọ gbọ́dọ̀ mọ̀ ọmọ nípa ṣe ọmọ nípa ṣe ọmọ nípa káfíńtà tàbá pé àwọn òṣìṣẹ́ wò ní jẹ́ wọ́n sọ ọ̀rọ̀ ẹnu wọn ní dákẹ́dákẹ́ mo ti máa tọ́ fẹ́ sọ wà á ẹtí ẹ̀ bá ti ké gbogbo nǹkan gbogbo nǹkan lọ mọ̀ so ẹ máa béèrè lọ́dọ̀ àwọn sẹ́yìn ọ̀bá ìgbà bá ń sin béèrè lọ́dọ̀ sọ ẹ jẹ́ kó sọ tẹnu tiẹ̀ kẹ́yìn náà fi mọ̀ yín pé mo kọ́gbọ́n sí lọ́dọ̀ rẹ̀ torí èèyàn lè gbọ́n tán. fas'alu ahla dhikri in kuntum la ta'lamun bil bayyinati waz zubur ẹ máa béèrè lọ́dọ̀ àwọn ẹni tó ní mà tó kí wọ́n mọ àwọn ẹ̀rí tó múnádóko àwọn ẹ̀rí tó múnádóko ní bayyinati waz zuburi wọ́n sì mà nípa àwọn àtìrà az àwọn àtìrà ló ń jẹ́ bẹ́ẹ̀ torí pé wọ́n kà nípa àwọn tíra gẹ́gẹ́ bọ́lá wọn bá ti sọ pé wa kullu shay'in fa'aluhu fi zubur gbogbo tí wọ́n ṣe ń bẹ nínú tíra ìyẹn ni pé ó ń bẹ nínú tíra tá ń kọ iṣẹ́ wọn sí wa laqad katabna fi zaburi min ba'di dhikri anna al-arda yarithuha ibadiya as-salihun so az-zabur ni wọ́n pe tó lọ́n fún anabi dawud aleyhi salam. ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó fi hàn wá ń o tí wọ́n bá pè yàn ní olùmọ̀ ó yẹ kó m'ma kó mà tó mà tẹ̀rítẹ̀rì kó tó mà tó ń ta àwọn ẹ̀rí tó múnádóko kìí ṣe pé téèyàn kàn máa fọpọlọ gbọ́rọ̀ kalẹ̀ tí ò mẹ̀rí tó bá kì rẹ̀ bá jẹ́ bẹ́ẹ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ náà pọ̀ láyé ajá pé gbogbo èèyàn náà kọ́ ni wọ́n máa pè lólùmọ̀ ẹ̀hẹ́n tó o túmọ̀ sí pé n tẹ́ ń sọ ó yẹ kẹ́ ẹ lè máa mẹ̀rí tí ń tọ́ka sí tó bá ti wá di pé tí mo sọ mo sọ bẹ́ẹ̀ mi gẹ́gẹ́ bíi lágbájá kẹ́ kó dòó ló ń jẹ́ bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ máa ń ti ń sọ tẹ̀rítẹ̀rí téèyàn ọ̀gá ti máa ń ti ń sọ tẹ̀rítẹ̀rí ni wọ́n ń ó ń bùkátà kéèyàn ó lè kà á kó lè research kéèyàn ó lè kà á kéèyàn ó lè research ẹ̀rí kọ́ lọ́wọ́ bá ń sọ wá mẹ́tírà kẹ́ ẹ lè kà á kẹ́ ẹ lè research nígbà tí àwọn èèyàn bá sọ pé àwọn wá màláyé ṣùgbọ́n tó ṣe pé wọn ò ní àwọn references ìwé tí wọ́n máa padà sí gbogbo ọ̀rọ̀ wọn nípa àmà mo gbọ́ mo tún béèrè wọn ni wọn pé iná ni màá rẹ kọ́ ọmọ pọ̀ mọ kankan ọmọ kankan because tó máa ń kẹ́kọ̀ọ́ gan lọ́dọ̀ olùmọ̀ ó jẹ́ kó kọ́ gbára àwé sábà wọn kọ́ gbára àwé ìwọ náà máa wá lọ research wọn náà lọ máa ṣèwádìí so ìbáyìí ìlòyè rẹ ọmọ pọ̀ nìmọ̀ rẹ ọmọ rẹ ọmọ ọmọ wá sọ pé ni ọ ní yàrá àkàwé àní tó yàrá àkàwé kó àwọn àwé sí ìwé tẹ̀ ń fi rìsáàcì ń ẹ̀jẹ̀ á rí bàbá àdó fóòtù fẹ́ẹ̀tì abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin wọ́n á jẹ́ pé ọba ti fẹ́ sọ̀rọ̀ mà ọ́ wá lọ sí íńtánẹ́ẹ̀tì kí ni wọ́n sọ ń pa kaba kí ni wọ́n sọ ń pa kaba ń fọ́ọ̀dì ọmọ nkankan ọmọ nkankan because íńtánẹ́ẹ̀tì yẹn ayára wọ orí ayára jáde ni torí ẹ àìmọye àwọn ẹni tó rí wọn ò pé tí ń kọ sórí íńtánẹ́ẹ̀tì àìmọye wrong information tó wà lórí íńtánẹ́ẹ̀tì tó ṣùgbọ́n tẹ bá ti sọ àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ tẹ sọ wọn máa wò táwọn náà lè wádìí fúnra wọn ajẹ́pẹ́ àti bíọ́ọ̀dì àwọn olùmọ̀ láì jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ìmọ̀ jẹ kò ní nǹkan kan ṣe pẹ̀lú bí tó ti lè lọ rí kò ní nǹkan kan ṣe pẹ̀lú pé wọn náà lè wádìí tó fi rí nǹkan tó fẹ́ sọ pé bẹ́ẹ̀ lórí ajẹ́pọ̀ ntara rẹ jẹ ẹ wàá pèjúwe kékeré kan kápẹ́yìn bẹ̀rẹ̀ sí ní kọ́ kí ó nìyí ẹ wá ń gbọ́ ọ̀rọ̀ oríṣiríṣiríṣiríṣi ẹ ti wá ń wò pé ah àwọn olùmọ̀ọ́yé wọ́n máa ń kágá o ẹ wá dúró nǹkan tí wọ́n bá wa sọ ẹ wá dúró nǹkan tí wọ́n bá wa sọ ọlọ́run á ràn ọ́ lọ wá lọ sí láìbìrì kan àti wá dé láìbìrì yẹn wọ́n wá rí jọ́n tó síbẹ̀ pé kutubu al-ahadith an-nabawiyyah fáwọn tíra àdìsí ànábì sallallahu alaihi wasallam so ọwọ́ abẹ́rẹ́ sí ni gbé wo table of content lásán pé ẹ eh, kìtàbù pọ̀hán báàbù kìnìkan báàbù kìnìkan báàbù kìnìkan báàbù kìnìkan la ilaha illallah ṣé kí gbogbo nǹkan yìí ní bẹ́ẹ̀ lákọọ́lẹ̀ èrò rẹ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ yí padà ní pé á ah, èèyàn gbọ́dọ̀ wà màláyé ẹ̀wà dúró sẹ́tàwọn aṣíwájú wa ti ṣe kalẹ̀ àwa ọ̀lẹ làwà ọ̀lẹ burúkú ni wà láyè sí mélòó la lè kà nínú tájúwájú ti ṣe kalẹ̀ káti ẹ̀ kaná òní bàbá ńlá táàkì tó wà wájú wa kì pé káwọn náà tún produce nǹkan mi nítorí pé téè bá kà báwo ni wọ́n ṣe lè produce anything ó lè produce anything torí pé òwe kíkọ ó lé ju ọ̀rọ̀ sísọ lọ wà tí wọn bá ń kà tó ń bá ń kà tó ń bá ń kà tó inú kíkà yẹn ló yóò ti wá sórí rẹ pé tí wọ́n sì kọ̀wé kan nípa nǹkan báyìí rí láyé ó yíṣì láti mà ní ìsìnbàjẹ́ tí wọ́n bá ti kọ́rí láyé èèyàn mà tó wọ́n á rí pé wọ́n ti kọ́rí láyé ókè ẹ jẹ́ kí n fi ìwé tuntun kún gbogbo ìwé tí ń bẹ ní láìpìrì ayé ìtumọ̀ àtẹ̀yàn fi máa ń kọ̀wé nù kéde kọ́kàn máa ṣe duplicate ó jíwé òǹwé kọ́ wà lé ọkọ rẹ̀ má la. so pẹ̀lú pé sọ àwọn ọmọ máwèé àwọn olùmọ̀ ńláńlá wọn jáde rẹ̀ ló ti jẹ́ pé gbogbo ilé ẹ̀kọ́ agbọ́dọ̀ ní láìpìrì táwọn ọmọ research ẹ̀rí pé òye yẹn pọ̀ sí òye yẹn pọ̀ sí àwọn ọmọdé ọba sì kẹ́kọ̀ọ́ tí wọn ọba ti lè kàwé ẹgbàgbé ẹ̀ lọ́kànjẹ́ pé wọ́n wáwé ẹ̀rí lásán ìwé ẹ̀rí pé àwọn ọmọ kankan tó ìyẹn gbọ́dọ̀ lè kàwé tóra ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀ sì jẹ́ ẹni tó yẹ pé tẹ́yìn bá ti gbó kọ tóra kan ẹ̀ lọ wá tẹ́ bá ti gbó kọ òwe kan lọ wá ẹ̀ sì pé lónìí lónìí màá kàtà gẹ́gẹ́ bí olùkọ́ wa kan nígbà tá a wà ní Sudan wọ́n ń kọ́ alẹ́ kọ́ wọ́n á láwọn kà lánàá bàtà àwọn fẹ́ẹ́ sọ kótóbà jùmọ̀ àwọn ka tírà al-Mughni libn Qudama ibẹ̀ làwọn ti mú kótóbà táwọn ti lánàá jáde èmi gbókọ tírà yẹn rí gbà yẹn ìjọ tí ń kọ́kọ́ gbọ́ ọ tá a sì wà ní senior secondary school level ní Sudan ó wà ní àwọn wa kà nínú al-Mughni ibn Qudama mo ní ẹ al-Mughni ibn Qudama màá rí i pé mo ka tírà tán lónìí kàfà mo bá lọ láìbírì mo bá rí i pé ìdí mẹ́ẹ̀ẹ́dógún ni a ah! <laughs> so ó túmọ̀ sí pé mo akọ́kọ́ tàdí mẹ́yìn náà pé bọ́ọ̀ ti ka eléyìí fifteen volumes so mo sá try láti ka introduction tí wọ́n kọ síwájú pé sọ mo try ala kulli hal ẹ gbọ́dọ̀ sọ àwọn ọmọ máa wò tẹ́ bá sọ wọn máa wò àwọn ọmọ ní òye tọ́pọ̀ wọn ní ìmọ̀ tọ́pọ̀ náà ni Ọlọ́run sọ pé àwọn ahlu dhikr wọn mọ̀rọ̀ tí wọ́n sọ tẹ̀lítẹ̀lí àwọn ahlu dhikr ìmọ̀ wọn sì máa wá látara pé wọ́n kọ́ ni wọ́n kọ́ gidi èyí pé wọ́n gbọ́ èyí pé wọ́n kankan kankan lórí íńtánẹ́ẹ̀tì rọ́ wọ́n kọ́ gidi ẹni tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ olùkọ́ kò dàbí ẹni tí kàn íńtánẹ́ẹ̀tì rọ́ torí kẹ́kọ̀ọ́ tó ń kọ́ lọ́dọ̀ olùkọ́ yóò sọ dẹni tó ní ẹ̀kọ́ púpọ̀ ọmọ kẹ́kọ̀ọ́ nínú sẹ́sì rẹ̀ ọmọ kẹ́kọ̀ọ́ nínú hùwàsí rẹ̀ ọmọ kẹ́kọ̀ọ́ nínú sọ̀rọ̀sí rẹ̀ ọmọ kẹ́kọ̀ọ́ nínú bí yàtọ̀ sí kọ́kàn jẹ́ pé ọgá ń lọ tak tak tak tak tak ẹ̀ kí ni wọ́n sọ ń pa nǹkan báyìí ẹ̀ kí ni wọ́n sọ ń pa nǹkan báyìí ọ́ àmọ́ kókò sọ́kọ́ ọmọ akókò àwọn pípà rondórondó ọmọ akójọ ẹ̀ wọ́n sọ báyìí nígbà wọ́n sọ báyìí nígbà kọ́lá ń fọ́ọ̀dì ṣébi wọn ṣe ń kọ́ màn kí ṣébi wọn ṣe ń kọ́ màn. akramakumullah ọlọ́ni wa anzalna ilayka dhikra litubayyina lin-nasi ma nuzzila ilayhim ọlọ́ni aṣọ aṣọ alukur'ani kalẹ̀ fún wa nabi muhammad sallallahu alayhi wa sallam nínú orúkọ alukur'ani ni azikir nínú orúkọ rẹ̀ ni alfurqan nínú orúkọ rẹ̀ ni alkitab ọlọ́ni ni lam mim dhalika alkitabu la rayba fi alukur'ani nìyẹn bákan náà ọlọ́ni inna nahnu nazzalna adh-dhikra wa inna lahu alukuraani ni nìyẹn. تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا القرآن ونوانكني الفرقان ọlọ́ọ̀ni àwa la sọ alukur'ani kalẹ̀ fún ọ alukur'ani tọ́lọ̀ wọn sọ kalẹ̀ fún torí pọ́lọ̀ ń fẹ́ràn wa púpọ̀ ọlọ́wọ́n bọ̀ dá wa dára wa pétọ̀ anabi sallallahu alaihi wasallam ó ti mú alukur'ani wá fún yín kálukọ́ gbọ́ yín bọ́ bá ṣe wù bọ́ bá ṣe wù yẹn máa wà gbà ọlọ́run bò síbẹ̀ sẹ́mi pé àwọn tíra tó síwájú yẹn nígbà tó lọ́wọ́ sọ àwọn kalẹ̀ ọ sọ wọn kalẹ̀ ló dindin ni azabur ó dindin ni atawura ó dindin ni angel ó dindin lọ́lọ́run sọ kalẹ̀ ẹni tá a sọ kalẹ̀ fún gan-an tí ọba máa ń tọ́ wà ń bẹ̀ ọ náà nídìí láti ka gbogbo ẹ̀. ṣùgbọ́n alukur'an ọlọ́run ọba ń sọ kalẹ̀ ní ìbámu pẹ̀lú àwọn àṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́nà tó fi jẹ́ pé yóò rọrùn láti ha yóò rọrùn láti gbọ́yé yóò rọrùn láti máa mú lò. alukur'an tọ́lọ̀ wọn á sọ kalẹ̀ yìí báyìí ọlọ́run ọba ò tún á ní a ti sọ kalẹ̀ o bọ́ba ti wù kálukú kọ́ gbọ́yé ọlọ́run tún ní anabi sallallahu alaihi máa ṣàlàyé rẹ̀ fún wa. وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم أصل القرآن قال nítorí kó lè bá a máa ṣàlàyé fáwọn èèyàn ntọ́lọ̀ wọn bá sọ̀kalẹ̀ fún wa ìwọ la sọ̀kalẹ̀ fún gbogbo èèyàn la fi fún ìwọ náà máa wá ṣàlàyé fún wa etí bẹnu síra tá a fún ọ fún gbogbo èèyàn ẹ̀rí pọ́lọ̀ ń fẹ́ràn wa púpọ̀ ìdí nu tó fi jẹ́ pàǹdàgbọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo ntọ́lọ̀ ní ká ti pátá ẹ bá kó ńlá kọ́kọ́ ẹni tí ń ṣe gbogbo ntọ́lọ̀ ní ká pátí ẹ bá kó ńlá kọ́kọ́ ẹni tó kọ́kọ́ pátí débi pé ń gba àwọn bí wa Aisha radiyallahu anha nípa àwọn anábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam oníkànnà khuluquhul Qur'an ọlọ́ alukur'ani ni wàá òun ló ń sàlàyé alukur'ani fún wa ó ń sàlàyé alukur'ani fún wa látara pé ìtọ́lọ́wọ́ bẹ lẹ́dàá tọ́ba sọ yọ sàlàyé fún wa bó láti lò bó láti lò lápèjúwe ọlọ́wọ́ bẹ lẹ́dàá wa sàlàyé tẹ̀yẹ́mù fún wa oní famsahu bi wujuhikum wa aydikum min ẹ̀pájú yín ẹ̀pá ọwọ́ yín ẹ̀pájú ẹ̀pá ọwọ́ látara èèpẹ̀tẹ̀ fọwọ́lù tọ́ba dúró bá bóyá láti máa ṣe tẹ̀yẹ́ mu ẹ pàdé ẹ pọ̀wọ́ nítorí pé tọ́ba ti ṣe báyìí ó ti pajú kọ̀ọ̀kan pákárí ni ẹni tọ́ba sì ti pa ọwọ́ báyìí ó ti pawọ́ ẹni tó sì mú látẹ̀jìká wálẹ̀ ọwọ́ wọn ń pe gbogbo ẹ̀ èwo gan láti anabi lọ sàlàyé fún wa sallallahu alayhi wa sallam ìdí nu téèyàn bá wa sọra rẹ̀ dọ̀tá anabi èmi ọmọ bí ó ti gbọ́ ìsìláàmù yìí ọlọ́run bá sọ fún wa nínú alukur'an wọn yá ayọ alladhina amanu idha qumtum ila as-salati faghsilu wujuhakum wa aydiyakum ila al-marafiq wamsahu bi ru'usikum wa arjulakum ila al-ka'bayn nǹkan mẹ́rin tọ́lọ̀ ń nínú àlùwàlá ṣé nǹkan mẹ́rin lẹ́yìn máa ṣe nínú àlùwàlà ọlọ́run bá ní tẹ́ ẹ bá wá sàlùwàlà ọlọ́run ni ẹ bọ́jú yín ẹ fọ àwọn ọwọ́ yín títí kárí ìgbọ̀nwọ́ yín ẹ parí ẹ sì fọsẹ̀ ọlọ́run ọba ọ̀sọ́ ọwọ́ tá a máa kọ́kọ́ fọ̀ ọlọ́run ọba ọ̀sọ́ ẹnu tá a máa yọ ọlọ́run ọba ọ̀sọ́ omi tá à ń fà sí mú tá à tún fẹ́ jáde ọlọ́run ọba ọ̀sọ́ ọwọ́ tá à ń fi ń patí gbogbo eléyìí ọlọ́run ọ̀sọ́ fún wa ọlọ́run sì sọ fún wa nípa àníyàn talẹ́ńtọ́ kọ́ wa gbogbo ẹ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní ayọ̀ lẹ́dí yá bẹ́ni adam khudhu zinatakum inda kulli masjid ẹ̀yọ́ máa anabi adam ẹ̀ sọ́sọ́ nígbà tẹ́ ẹ̀ máa ń lọ gbogbo mọ́tàlásí tẹ́ bá fẹ́ ṣe sọ́lẹ́ ẹ̀ sọ́sọ́.

tani sọ fún wa ike zuhur asr isha yọ jẹ raka mẹ́rin mẹ́rin ta ló sọ fún wa talẹni tó sọ fún wa pé magrib raka mi ta ni anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ẹnìkan wa ni kò sí dáfẹ́ fi súnà ṣe alukurani ti tó nbolo ti tó sọ fún wa nbolo láti rí àwọn nǹkan àwọn raka sọ láti oníṣẹ́bọ́lọ̀ sọ pé fankihu ma taba lakum minan nisa'i matna wa thulatha wa ruba' ọlọ́run sọ̀rọ̀ ìyàwó ọwọ́ á ní ká mú òǹkà aráka àtúbà magreba àti sàmẹ́ ọ̀dájú pọ̀ gbádùn. bákan náà níbo lẹ ti wípé tẹ́bà yọ zakat ọlọ́run pa wá láṣẹ wá aqimu salata wa atu zakat gbọ́dọ̀ tí wàá rí nínú àyà yẹn wípé ayọ̀ zaka gold ayọ̀ zaka silver ayọ̀ zaka nǹkan ọ̀gbìn ayọ̀ zaka nǹkan ọ̀sìn ayọ̀ zaka káràkátà èlò láàyè láfi yé lò nínú ẹ̀ ìgbà wo la máa yọ gbọ́dọ̀ àti rí omi ẹ̀rín bomi tọ́lọ́ sọ pé wàá tó haqqahu yawma hasadihi ẹ yọ ẹ̀tọ́ tọ́lọ́ ní kẹ́ ẹ yọ ní zakat nínú dúkìá yín lọ́jọ́ tẹ̀ máa ń kéré òfo. nkilaani lérí oko táàfì yé ló ń bẹ ọlọ́run ọbọ̀ sàlàyé rẹ̀ fún wa ọwọ́ anita anabi ọ̀já máa ń tọ̀tà díẹ̀ bọ̀ tó gbogbo àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ náà ni ọ̀ṣùyàm dáǹsẹ̀ ni anabi sallallahu alaihi gbogbo àpọ̀lọpọ̀ àlàyé fún wa ní ntọ́lọ̀ fi pa aláṣẹ kọ́ sàlàyé fún hajj gan gbọ́dọ̀ ti fẹ́ ṣe hajj àyà yìí ńgbọ́n lọ́lọ́run tí wàá sọ kókó lẹ́sìn ṣáájú níbòmí ọlọ́run ọba sọ ike. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وتزود فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين الله سلا يديه نكواسي سيهاجين بي gbogbo ما wọn bẹnu ṣe hajj tọba ní sàn nàbí ọjà máa ń kankan torí ẹ̀ lànà bí sọ pé khudhu anni manasikakum ẹ máa kọ́ bó lẹ́sẹ̀ ṣe hajj yín látara látara alukur'an tọ́lọ̀ ń bá kọ́ wa láṣẹ mí àtẹ́lẹ̀ wa mutlaq tí wọ́n la sunna ní oṣù taqyid rẹ̀ tí ó la tẹ̀bá wa lẹ̀ fẹ́ sunna bó lẹ́sẹ̀ fẹ́ gbẹ́sìn ọlọ́ni wasariqu wasariqatu faqta'u aydiyahuma. jaza'an bima kasaba nakalan min Allah wallahu azizun hakim ọlọ́run ní olè lọ́kùnrin àti olè lóbìnrin ẹgbẹ́ wọ àwọn méjèèjì àmọ́ fi táàtì gé torí tí wọ́n bá gé láti ti gé ọwọ́ tọ́tún láàgé àbòsí àmọ́ tí wọ́n bá sì gé láti sì gé ọwọ́ ọwọ́ náà wọ́n gé fún wa lónìí ọwọ́ wọn ọwọ́ ọ̀tún ó sì kọ́kọ́ gé lọ́wọ́ tún jalè lọ́wọ́ kan nǹkan mi. akramakumullah anábì sallallahu alaihi wasallam ń lọ sàlàyé gbogbo nǹkan yìí fún wa. kọ́dà àwọn òfin tó ń bẹ àwọn òfin tó ń bẹ tó ṣe é pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò sàlàyé wọn fún wa nínú alukur'ani rárá tó ṣe pé súnà lọ́lọ́run ọba ti jẹ́ ká mọ ìdájọ́ rẹ̀. wọ́n ń pè àwọn eléyàn ní sunnatun munshi'ah sunnatun munshi'a àwọn sunna tó mọ̀fin tuntun tuntun wa nífẹ̀ẹ́ nínú alukur'an gbólọ́lọ́ ti sọ fún wa pé ẹ má jẹ kìnnì gbólọ́lọ́ ti sọ fún wa pé ẹ má jẹ kó gbólọ́lọ́ ti sọ fún wa pé ẹ má jẹ gbólọ́lọ́ ti sọ fún wa pé ẹ má jẹ gbólọ́lọ́ ọbẹ̀ ẹlẹ́dàá ti sọ fún wa pé ẹ jàjà ìbò lọ́lọ́ ti sọ pé ẹ jáwèdì ẹ má jàtà jẹ gúnugún. ẹ máa jó gbùgbé níbo lọ́la gbùgbé lè fi súnà náà sallallahu alaihi wasallam lọ́lọ́run fi ṣàlàyé rẹ̀ fún wa. nígbà tí ọlọ́run bá sọ̀rọ̀ àwọn èèyàn ah, walladhani yaniha minkum fa'aduhuma fa in taba wa aslaha fa'aridu anhuma. Eh, ìgbà tó lọ́n sọ̀rọ̀ àwọn tó ṣe tó jẹ́ pé ó ní ká mú wọn ká mú wọn ká má jẹ́ wọn jáde sabila. títí tọ́lọ́run fi sọ̀nà àbáyọ fún wa tó fi mí ò fi dé ẹgbọ́n tá a nàbì sọ òní khudu anni khudu anni qad ja'ala Allahu lahunna sabila gẹ́gẹ́ báyà ti wá bẹ́ẹ̀ làdí ti tẹ̀lé ẹ gbà lọ́wọ́ mi o ẹ gbà lọ́wọ́ mi o ọlọ́run ọba ti sọ̀nà àbáyọ fún wa ọlọ́run ti sọ̀nà àbáyọ fún wa torí náà abilékọ lọ́kùnrin àbí abilékọ àbí ọmọge lọ́kùnrin àbí ọmọge lóbìnrin tó bá fi lè ṣe zina jálùdómi àtẹn wọtagìrì ìbò àmì ẹ ń nà wọn lẹgbẹ ọgọ́rùn ẹ gbé wọn pamọ́ fọ́dún kan. adélébọ̀ lọ́kùnrin adélébọ̀ lóbìnrin tó bá ṣe zina àtẹpẹ sọ wọn lóko títí tí wọn fi kú ọ̀nà àbáyọ tó lọ sí fún wọn. sọlẹ́ ìtumọ̀ sí pé anábìyàn sallallahu alayhi wa sallam kò sí bá a ṣe lè gbọ́ ìsìlámù yìí láì jẹ́ pé a gbọ́ súnà rẹ̀ yìí súnà ní sàlàyé alukur'an súnà ní ṣe ẹ̀fọ́síwẹ́wẹ́ alukur'an súnà ní la alukur'an ní tí alukur'an ní ọba la súnà ní ọ̀la súnà ní sọ àwọn àdájọ́ tuntun tuntun eléyìí tá a rí nínú alukur'an torí ẹ̀ ńgbà tí ọlọ́run sọ yìí pé inna nahnu nazzalna dhikra. wa inna lahu lahafizun dájúdájú àwa la sọ ìrántí kalẹ̀ àwọn olùmọ̀ sọ pé alukur'ani àti sunna wa inna lahu lahafizun àwa la ti sọ méjèèjì ti sọ torí ẹ sọ sunna kalẹ̀ bó ti sọ alukur'ani kalẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àyà ẹ̀rí kọ́ lọ́wọ́ bá ń sàlàyé kọ́ hikima ó lè bá a ti sàlàyé gẹ́gẹ́ bó ti sọ alukurani kalẹ̀ náà ló sọ súnà kalẹ̀ fún torí ẹ̀ náà la sọ pé ọlọ́run sọ pé wa ma yantiqu anil hawa in huwa illa wahyu yuha anábì ẹ̀ sọ̀rọ̀ fẹ́ nù rẹ̀ ìtọ́lọ̀ fi ránṣẹ́ sí ló máa sọ ṣòbó ló ti wá fẹ́ ló ní tẹ̀lé sànàbì àwọn sọ pé àwọn kan lálù súnà álù kíni wọ gbogbo wa pátá lè jẹ́ mùsùlùmí tàbá tẹ̀lé sànàbì sallallahu wa sallam ọlọ́ni wa in tuti'uhu tẹ bá fi tẹ̀lé tà nàbì ẹ̀ máa nà ó túmọ̀ sí pé tẹ bá kọ̀ láti tẹ̀lé tiẹ̀ ńkọ́ sísì nà lẹ́sìn torí ẹ̀ ló ṣe jẹ́ pé Ibn Mas'ud radiyallahu anhu ó lọ́lọ́ ńlá náà alwasila walmustawsila gbogbo ìyádìrí àwọn ìyá fámì àwọn ìyá dírẹ́sà tí wọ́n bá wọn fi rán kùnrùn àtẹni tó tọrọ pé kí wọn bò fìrùn kùn. bákan náà alwashima walmustawshima àwọn olùbánifínra àtẹni tó tọrọ kí wọn bò fínra tàtú tó ń yà láyè sí náà ọwọ bẹ ẹni tí ń bá wọn yà àtẹni tó ní kí wọn ń yà bẹ́ẹ̀ náà ni làtàn kọ tẹkẹ ọ mo náà wọ bẹ pé ẹni tí ń bá wọn kọ làbàbọ ló là ń gbọ́ yẹn o tó ń bá wọn kọlà àtẹni tó gbẹ ẹkẹ kalẹ̀ pé bá ń kọlà àmọ́ marondo ìwọ kọ́ lọ gbẹ ẹkẹ tiẹ̀ kalẹ̀ àwọn bàbá rẹ ni wọ́n mú ọ lọ bàbá gan ó tún gbé ọsá fún ìyá rẹ tọrọ pọ̀lọpọ̀ yẹ ìfẹ́ kan kọlà sọmọ lẹẹkì àwọn bàbá máa smọgù wọn. ìlà tán kọ yẹn ẹni tó kọ Ọlọ́run lànà ẹni tí ọwọ́ àgbẹ̀kẹ́ rẹ̀ lọ́pọ̀ bá ń kọ́ Ọlọ́run tún lànà náà wànàmísọ̀ wàlmùtànàmísọ̀ àtàwọn ẹni tí wọ́n máa ń gbé irun pèǹpéjú wọn àwọn obìnrin máa ń gbé wọ́n gbé wọ́n gbé wọ́n gbé yóò wá tẹ́rẹ̀ wọ́n ní bíútì ni wọ́n bíútífà ara wọn bíútì òfò ẹni tó bá sí ọlọ́run lànà ẹni tí ń bá wọn ṣe ọlọ́run obìnrin tó wá gbójú lọ tó ní kí wọ́n bò ń gbẹ ọlọ́run lànà náà wàlmùtàfẹ́lẹ́jà tó lè fẹ́sùn àtàwọn obìnrin tá a máa gbé yín wọn lọ pé kí wọ́n bá wọn fáìlì ẹ̀ sáwọn fáìlì kínkínkín kan wà irú èyí táwọn ti ń bá wọn lé yín má eyín tá a máa lò tó bá ti fíksì ẹ̀ máa fáìlì kínkínní ni tó bá ti gbé síbi eyín wa yóò máa hàn so ni yóò máa gé so bí ìgbà tí wọ́n gé búrẹ́dì àkàràmọ́kọ́mọ́lá àwọn obìnrin kan wà tó yẹ pé yín wọn ò pè jí ọlọ́run ọ̀dá wọn bẹ́ẹ̀ àwọn ni wọ́n á gbé ẹnu lọ pé ẹ bá ní sọ́ọ́dì tó pè jí torí pé àwọn fura ẹni tẹ́yìn rẹ̀ bá pè jí á tún máa rẹwà yàtọ̀ ẹni tọ́lọ̀ wọn dábẹ̀ tọ́wọ́ afẹ́ artificialize ẹnu ẹ̀ ọlọ́run lánà rẹ̀ tẹ́bí ní Masud wa ń ké tatata bá wọn ọlọ́run lánà wọn ọlọ́run lánà wọn ẹnìkan wá bí ń bọ́ lọ́lọ́run ti lánà ọ kàlùkùránì ẹ̀dùn ah, o kése kíkà lásán mọ́ ha láti bẹ̀rẹ̀ dópin mo ti ha èmi ò rí ibi tí ọlọ́run ti sọ ọ̀rọ̀ yìí má pàrọ̀ mọ́ lọ́run ó ní ọ̀ kábọ̀ ọba kà ọba rí i ẹ̀mi ah, ọ̀ máa náà a sọ fún pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa pé wọ́n sọ pé wa ma atakumur rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu gbogbo ntànàbí bá mú wa fún yẹn tẹ́wọ́ gbà ntànàbí bá sì ní kẹ́ ẹ má sì ẹsẹ̀ kínní ẹ jìnà sí. lábẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ẹran tànàbí sallallahu alaihi wasallam ní àgbọ̀dọ̀ jẹ́ lọ́mọ gbọ́n bàbá ọdẹ ẹgbẹ́ wọn wá àwọn rédíò lẹ Yorùbá wọ́n lè máa pé bàbá akínkanjú ọdẹ ẹran wo lẹ̀ jẹ́ rí bàbá òní kò sẹ́ran náà bàbá òní jẹkújẹ bó ṣe jẹ lọ́jọ́ kìnìún bẹ́ẹ̀ náà ló tún jẹ kóòkò abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ aha òun tún dé rí anabi sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹranko tó bá ti léyìn ọ̀gán haramu tẹ́rin ní etí ẹ̀rín wájú rẹ̀ tí ẹ̀ hàn bàjẹ́ ni tó ẹ̀ gbọ́dọ̀ jẹ́ haram lábẹ́ òfin ọ̀nà. nínú súnà náà láti ti rí i pé ẹ̀sìn ọ̀tọ̀ ní jíjẹ níbi ìjọ mélòó sẹ́yìn tá a ṣàlàyé rẹ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ní jíjẹ súnà fi hàn wọ́n á sọ hmm, èmi ò lè jẹ ọ̀gbádùn nù ọ̀gbádùn ànábì sọ pé nǹkan tọ́ wọ́n sọ pé wọ wo bá fẹ́ jẹ má jẹ àmọ́ má fẹnu wa rọ̀ má fẹnu wa rọ̀ torí pé ẹran kan wà tí wọ́n ń jẹ ní ibi táwọn ànábì jókòó wọ́n ń pè ní so bóyá àwọn àbí kìnnì kan léde yorùbá wọ́n máa ń jọ bíi wọ́n máa ń jọ bíi aláǹgbà wọ́n máa ń jọ bíi agilẹ́ntì wọ́n máa ń tóbi wọ́n máa ń tóbi wọ́n máa ń wà nù àwọn sahara sọtẹ́ bá wá ń jẹ́ ẹran rẹ̀ máa ń dàbí ẹran ẹja kí máa ń dùn gan àwọn sahara wa ń jẹ nínú oúnjẹ àwọn ará Mẹdínà àwọn tí wọ́n máa ń gbé sahara nù torí ẹ̀ máa rí tẹ́ bá lọ sahara tó náà máa jáde tí wọ́n máa gé yín lẹ́gì àwọn lárúbáwá máa bá lé bó ṣe le tó wọn gbá irú rẹ̀ mú wọn bó ṣe mú tí wọn dù akramakumullah wọn á gbé sí ibi ìtẹ́ oúnjẹ wọn ń jẹ ànábì sì wà ń bẹ wọn ní ká ànábì wà jẹ kọ dáhùn kò sì fi wọn. ẹyin náà bá jẹ àbí ọ̀tọ́ tí ọba tọ́ ọlọ́mọdé ajẹjẹ kújọ àti ọba tọ́ sáwà á dàkẹ́ tẹ́lẹ̀ ànábì ò ní dákẹ́ so ànábì ni wọ́n yé jẹ́ ń lù wá. wọn je jẹ́ ń lù wá yẹn ni pé àwọn ará mọ́kà yìí jẹ́ òkè sì ṣe wọ̀ dábàá pé ẹ̀yin náà má jẹ́ eléyìí jẹ́ bá torí ẹ̀ agbọ́dọ̀ mọ̀tí tó súnà jà agbọ́dọ̀ mọ̀tí tó súnà ó yẹ kó ní kálukú wa ká ṣiṣẹ́ léyìí tó lágbára láti inú ilé wa ká jẹ́ káwọn ọmọ wa kó tún máa gẹ́gẹ́ bá ń ṣe ń gbìyànjú pé káwọn ọmọ ọmọ alukurani gẹ́gẹ́ bá ń ṣe ń gbìyànjú kọ́ ọmọ ọha alukurani ẹjẹ́ àtúnjẹ́ kí wọ́n mọ̀ nípa sunna sunna anabi sallallahu alaihi wasallam kò ṣeé fọwọ́rọ́ dànù kò ṣeé mẹ́tẹ̀lẹ̀ àyàfi téèyàn bá ṣe mùsùlùmí òun gangan gangan ló ti ká gbọ́ alukurani yìí tí ó bá sí sunna àbá ti gbọ́ alukurani yìí ẹ̀yin náà wúrà dáradá tó wà lọ́dọ̀ àwọn tó síwájú wa nígbà tó jẹ́ pé kò sálàyé kan tán lè rí mú wá lọ́dọ̀ ànábì tọ́lọ́run pé ó sọ báyìí ó tún sọ báyìí àfàwọn àlọ́ burúkú àwọn àlọ́ káàlọ́ nígbà tó jẹ́ pé ìwé nǹkan àdàmàdì náà ni gbogbo ẹ̀ náà ti di kọrí nkọ̀dì ẹ̀hẹ́n wọ́n ní kí ló fà wọ́n ní pé ńgbà tó lọ́n sọ alukur'ani kalẹ̀ ó sọ pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun ọlọ́run ní èmi ni màá sọ ṣùgbọ́n àwọn òwe tó síwájú yẹn ọlọ́run sọ pé wọ́n bá wọn sọ ó ní bima stuhfizu min kitabillah ọlọ́run fún wọn sọ ọlọ́run fún wọn sọ ńgbà tó fún wọn sọ ọ̀sọ̀nù àbí ọ̀sọ̀nù ọ̀sọ̀nù so nítorí délé àwa ń tiwa gbogbo nǹkan tó jẹ́ ògidì tó dájú gbogbo ẹ̀ lọ́lọ́run ọba fún wa ẹ̀ sì ń bẹ̀ dì sí torí ẹ̀ amójútó ẹ jẹ́ ká fi dáadáa ká fi kọ́ àwọn ọmọ wa àwa gan alára ká fi dáadáa ká fi kọ́ra àwọn èèyàn pọ̀ láwùjọ wa tó ń jẹ́ asinilọ́nà alẹ́ ni jìnnà sẹ́sìn òdodo aláìfẹ́ ká sin lọ́n bọ́lọ̀ ti ṣe ń fẹ́ a gbọ́dọ̀ máa jìnnà sí irú wọn torí pé àwọn tí wọ́n bá ti bàjẹ́ tẹni tí wọ́n bàjẹ́ làwọn náà máa wà àwọn èèyàn mẹ́sẹ̀ wọ́n sì ń tú àwọn èèyàn jẹ ló pọ̀ fún àwọn mẹ́sẹ̀ wọ́n ń parọ́ fáwọn èèyàn nítorí ọ̀rọ̀ wí wọ́n lọ wí nítorí wí wọ́n ní kò wí gbogbo tí ọba sá ti gbé owó làwọn máa sọ wọ́n máa bẹ̀sẹ̀ ọlọ́run ọba jẹ́ wọ́n máa bá lójú jẹ́ gbogbo ìgbà wọ́n máa fi táàdì ti kọjú sí. gbogbo ọrụ anábì kan bá fẹ́ mú wa ni ètí ọ̀fẹsẹ̀ rìn ni ètò ni dá gbogbo ètò jẹ́ tòdodo wọn ò so ó ti yẹ kí gbogbo nǹkan kó ti pẹ̀yìn dà òórùn ti ràn ti pẹ́ ó sì ti ń sọmọ aráyé láǹfààní ọjọ́ ti yẹ káwọn àna ká àwọn ẹni tó já sì ti ṣe fẹ́ bẹ́ẹ̀ sì ti ṣe yé kò yẹ lọ. sunna anabi sallallahu alaihi wasallam kò sí fọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ mú torí ẹ̀ náà ló ti jẹ́ pé nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ a tún ní ìdánilẹ́kọ̀ọ́ tá a fi sílẹ̀ lórí àlàyé ọ̀rọ̀ anabi muhammad sallallahu alaihi wasallam níbi téèyàn ti gbọ́ ẹ̀sìn ọlọ́run ọba yé dáadáa tọ́ nínú àwọn tíra sunna ilé tó wà láyé tó sì yẹ kásagbára láti rí pa ní onáni sahih bukhari tí í ṣe tíra eléyìí tó ṣe pé dúró dọ́gba jù lẹ́yìn alukur'ani alápọ̀nlé sahih muslim náà tẹ̀lé bó tilẹ̀ jẹ́ pé al-Bukhari òun náà olùmọ̀ tó jẹ́ ẹni tó kọ́ muslim náà lẹ́kọ̀ọ́ nínú àwọn olùkọ́ rẹ̀ wọ́n ní tí o bá tiẹ̀ sí ti Bukhari àbá ti gbọ́ pé nìkan jẹ́ muslim láyé síbẹ̀síbẹ̀ ọlọ́run tó fọ́ máa kí ó náà tiẹ̀ sí nínú wọn ni Abu Dawud sunanu Abi Dawud nínú rẹ̀ ní sunanu anasai nínú rẹ̀ ní sunanu atirimidi nínú rẹ̀ ní sunanu ibini maja nínú rẹ̀ náà látún torí muwatta ti imaamu wa malik bẹ́ẹ̀ náà látún rí musnad ti alimam ahmed atúni musnad ti abi dawud at-tayalusi atúni sahihu ibn khuzaima atúni sahihu ibn hibban atúni láwọn tírà rẹ́gẹ́dẹ́ akramakumullah ìwúlọ́wọ́ àlè tìǹ kò yẹ kílé ọkàn gbófo kó wá jẹ́ pé gbogbo àwọn nǹkan tí ò lè wúlò fún aláyé lálùkìyàmà lọ́wọ́ à ń lé wa èyí tó lè jẹ́ kárọ́nà lọ kò sí ń lé wa kò yẹ kó rí bẹ́ẹ̀. bẹ̀rẹ̀ látòrí àwọn tíra àdìsí kéékèèké bí arbaun an-nawawiyya à kò yẹ kó má lọ́dọ̀ yìí bí eh, riyadus salihin bulughul maram àtàwọn tíra báwọn. ó yẹ kó wà nínú ilé wa káti ẹ̀ máa kàkà máa gbé yẹ̀wò ká máa kàkà máa gbé yẹ̀wò eléyìí pàtàkì púpọ̀ ọlọ́ni. أفأمن الذين مكروا السيئات أن يخسف الله بهم الأرض أو يأتيهم العذاب من حيث لا يشعرون من حيث لا يشعرون أو يأخذهم في تقلبهم فما هم بمعجزين أو يأخذهم على تخوف فإن ربكم لرؤوف رحيم ọlọ́wọ́ bẹ lé dáa nínú àwọn ayọ̀ wọ́n ń ṣàlàyé fún wa fóun ti ṣe jẹ́ ọba alámú aláfaradà ọba tó ṣe é kí a máa lọ àwọn ẹlẹ́ṣẹ̀ lára àwọn ẹni tí ń sọ aburú àwọn ẹni tí ń sa ìdá àwọn ẹni tí ń pè nǹkan mí ìyàtọ̀ sí ọlọ́run àwọn ẹni tó ṣe pé wọ́n ń dètè sáwọn èèyàn wọ́n ń dètè sáwọn èèyàn látàrí pé wọ́n ní káwọn èèyàn máa pa wọn wọn ò jẹ́ káwọn èèyàn mọ ọlọ́run àwọn ẹni tó ṣe pé wọ́n sẹ́rí àwọn èèyàn kú lọ́dọ̀ ọlọ́run wá sọ́dọ̀ ara wọn. afa amina alladhina makaru sayyi'at ẹ̀yin tẹ̀ ń dètè burúkú ẹ̀yin tẹ́ ẹ̀ dín káwọn èèyàn gbẹ́sìn ọlọ́run ọba yé ẹ̀yin tẹ́ ẹ̀ ti sábà fi táwọn èèyàn fi dọ̀sẹ́ bọ́ ẹ̀yin tó ṣe wípé wọ́n ń wò yín ní ìmọ́lẹ̀ àti àtùpà tó ṣe pọ́kùnkùn burúkú lẹ jẹ́ ẹ̀yin gan-an lẹ ti sábà fi tí ìtakùtọ̀ ọlọ́run fi pọ̀ láyé ẹ̀yin gan ní bàbá àṣàlẹ̀ níbi wọ́n ti ń ṣẹbọ́ sọ́nà ṣé ọkàn yín wàá balẹ̀ níbí ẹ̀yin ọ̀sẹ̀ fọwọ́ ọ̀hún bí kọ́mọ́lọ́rùn pé kọ́lọ̀ wọn bó mú kí lè rí máa yín lẹ́sẹ̀ sọ́kàn yín balẹ̀ síbẹ̀ à agbára wọn ká o tílẹ̀ bá lọ rí máa yín lẹ́sẹ̀ tèèyàn bá yẹn ni tẹ bá wọ nílẹ̀ ayé lónìí àìmọye àyè lọ́lọ́wọ́n bá ti mú kí lẹ̀ ò rì tẹ bá gọ́gù rẹ̀ wípé ẹ fẹ́ wo alhas tó ti ṣẹlẹ̀ láyé wa tòní yìí wàláyọ̀ yà yín lẹ́nu níbòmíì nínú ìlú ńlá láwọn ìlú òyìnbó yẹn nínú ìlú ńlá lọ́sàn-án gangan ilẹ̀ ó sì yá tí ó sì mí gbogbo nǹkan tó wà ń bẹ̀ tí wọ́n wá ya fọ́tò rẹ̀ eléyà ni wọ́n ń pè ní alkhaf kílẹ̀ ọlọ́yàn kọ́lọ̀ ń dákun kọ́ sànù wa ìgbà tẹ̀yìn ń ṣe ń tó wì tẹ̀ ń takùtọ̀ lọ tẹ̀ ń dí àwọn èèyàn lọ́nà láti sin náà sọ́kàn yín balẹ̀ sí pé kọ́lọ̀ wọn bó jẹ́ kí lè orí máa yín lẹ́sẹ̀ gẹ́gẹ́ bọ́lá tó ṣe sọ nínú Suratul Mulk ó ní a'amintum man fis samaa'i an yakhsifa bikumul ard fa idha hiya tamur am a'amintum man fis samaa'i an yursila alaykum hasiban fa máa yín lẹ́sẹ̀ lẹ́ńfẹ́ ni àbí kọ́lọ̀ wọn rọ̀jò òkúta lẹ́yìn lórí láti sánmà kò alágbára kan ṣùgbọ́n agídí pọ̀ alágbára kan ayé sì fẹ́ ṣe ń tọ́lọ̀ ń bá ní ká ṣe ọlọ́run náà lọ́mọ bó ń ṣe dọ́mi yẹn ntagbara wọ̀ ká á sì tún máa ṣèṣe pé bẹ́ẹ̀ la fẹ́ wọ̀ agbára wọ̀ ká ná gbogbo wa kálukú sì tún máa jọ pé àwọn bàbá wọ̀ náà kí ni wọ́n á bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá jẹ́ náà ni ọlọ́run bá fi wá sí kó fi wá sí bẹ́ẹ̀ lọ́mọ èèyàn máa sì kọ́ lọ́ aw ya'tiyahum al-'adhabu min haythu la yash'urun àbọ̀kàn yín wá balẹ̀ sí kí ìyà ọlọ́run kọ́ wá bá yín gbabi tẹ̀ lérò lò ọkàn wá balẹ̀ sí o tó bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé tètè òfò ẹ̀yé tètè àdánù ẹ̀yé tètè ebó ẹ̀gbárí mẹ́sìn ọlọ́run ẹ̀ má tanra yín nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa gbogbo bẹ́ẹ̀ bá ti mètè kò sí bẹ́ẹ̀ ṣe dètè tẹ́ sàmọ́lọ́ wọn bá lọ́wọ́ gbogbo bẹ́ẹ̀ bá ti ṣe gbárí tó ẹ lè gbárígbárí kẹ́ ẹ sàmọ́lọ́ wọn bá lọ́wọ́ aw ya'khudhahum fi taqallubihim àbí sọ́kàn yín wà balẹ̀ sí pé kọ́lọ̀ bọ́ gbá yín mú nínú lílọ yín nínú lílọ yín kọ́lọ̀ ra yín mú à ń lọ à ń bọ̀ à ń lọ à ń bọ̀ kò bá jẹ́ lé kò bá jẹ́ pé ẹ dálẹ̀ sọ́kàn yín balẹ̀ sí pé kọ́lọ̀ ra yín mú bẹ́ẹ̀. أو يأخذهم في تقلبهم أو المكان أبي تكن يوابان كي كل أوران lóru ni àbí lọ́sàn lóru àbí lọ́sàn à ọkàn wa balẹ̀ o tọ́lọ̀mùbá wa fẹ́ ra wa musa lọ́nà kan tá a fi lè jàjà bọ́ ọlọ́ni fama hum bi mu'jizin àjẹni tó lè gun ọlọ́run ọba lápá àjẹni tó ṣe pé ọlọ́run ọba ò lè mú bóò lọ́lọ́run sì lè mú wa ẹ mọ̀ bá wa yẹ ọmọ tẹ bí tọmọ bá ń dàgbà tọmọ bá ń dàgbà tẹ́ ẹ ti máa lu ọmọ tẹ́ ẹ máa lu tẹ́ ẹ máa lu ọmọ tí dàgbà dáadáa ni tọmọ bá ti dàgbà débi kan tọ yẹ gbá sí àbí òye tọmọ bá lọ gbangba mọ́ lọ pẹ̀lú ikú ọ̀dọ́ bá bá báwo pé ẹ kí wọn lọ tètè ronú pé ah, ọ àna bàbá rẹ bí tó ọmọ ń pòwe fún ọ nu pé tí ì bá bàbá tẹ ẹ jẹ eégún ti wà kìí ṣe bẹ́ẹ̀ làwọn ẹ̀dá sọlọ kìí ṣe bẹ́ẹ̀ làwọn sọlọ dábàá wa pé àwọn gbà tó dá wa tá a rí nu mí àti àti kankan. àdámà kankan lórúkọ mi yẹn ló wá wọ́n àbí ah, tí tẹkinọ́lọ́jì dé lónìí ẹ má halẹ̀ má wà iná ẹ níta lè ṣe tá lè rán àwọn mísà tó yẹ pé ṣẹ́jú mẹ́ta ni kọ́ńtínẹ́ǹtì kankan ó ti di nǹkan tá a gbàgbé bí sọlọ́ ta ni ó jẹ́ kí mísà sì gan dún ìbọ́lọ̀ náà torí di eléyìí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó bá fẹ́ mú yàn kò síbi téèyàn lè sàgbà torí náà wọ́n sọ pé ìwọ ọlọ́run wọlọba tó ṣe pé àlefa fẹ́ sámọ ọlọ kọmọtòjẹpọ rẹ náà là kó sí torí ilẹ̀ olónilẹ̀ sámọ olóni sámọ àwa gan rárá olóniwa tọ́ba ti fẹ́ mú yàn òsì pé ẹ̀sùn kùsù lọ́rùn ó tún bọ́ lọ́wọ́ okùn ọ̀dọ̀ ẹ̀dẹ̀ tàkúté fún pé kín innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun. torí ẹ̀ gbogbo ń tà máa ń ẹja mọ ara wa báńbá ń lérí tá a lè kà láàrin ọmọ èèyàn síra wọn nù àgbọ̀dọ̀ dánrú ẹ̀wò láàrin wa sọ́lọ̀ ká mọ ara wa ká sì mọ̀ pé tọ́lọ̀ ń bá fẹ́ mú yàn gbogbo ayé yóò lè gbà yàn lẹ̀ tọ́lọ̀ ń sì fẹ́ mú yàn gbogbo ayé ò lè mú yàn ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní awúyẹ́ ọkùnrin ọ̀hún mọ́ra lẹ́tọ̀ọ́ wọ́fẹ́ àbíkọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó tiẹ̀ mú wa ní ìgbà tí ẹ̀rù bá ń bà wá kọjá pípa náà ni ó ní ká parun kò sí ntọ́lọ̀ wọn kò lè ṣe kọ́lọ̀ wọn dẹ́rù bà wá ká sì bá bẹ́ẹ̀ lọ kò sí ntọ́lọ̀ wọn kò lè ara yìí lásán ti ń sá ti ń sá bọ́lọ̀ ń bá fẹ́ pa wá run ẹ̀yin náà mọ̀ pé ti lọ sẹ́yẹ́ pé tí ara bá sán báyìí ẹlòmíín bí tọ́wọ́ ti fẹ́ wọlé ẹ ẹ eh, subhanallah subhanalladhi yusabbihu ar-ra'du bihamdihi wal mala'ikatu min khifatihi bẹ́ẹ̀ ni fa inna rabbakum la ra'ufur rahim dáadáa olú ẹlẹ́dàá yín aláàánú oníkẹ́ni àánú tó ní iná lọ́fà ló fi jẹ́ pé ìyàtọ̀ yẹ kó jẹ yín kò jẹ́ kó tètè wá bá yín láyé àwọn ẹlòmíì ti lẹ́tọ̀ọ́ sí kún ti parun ṣùgbọ́n tá a bá parun ò sí ìyàtọ̀ ìyàtọ̀ ayé lásán ó tún kù torí ẹ̀ lànà bí sallallahu alaihi wasallam tó ti sọ nínú hadith tó Bukhari àti Muslim gbé jáde wípé inna Allah la yumli lil-zalim hatta idha akhadhahu lam yuflit ọlọ́run a máa lọ alábòsí lára títí tí ó fi dìgbà tó bá gbá mu tí ò ní rọ́nà jàjàbọ̀ anábì wa ka ọ̀rọ̀ ọlọ́run tó ní wa kadhalika akhdhu rabbika idha akhadha al-qura wa hiya zalimah inna akhdahu alimun shadid bẹ́ẹ̀ lólu ẹlẹ́dàá rẹ máa ṣe o nígbà tó bá fẹ́ gba ìlú kan mú tó fẹ́ pa wọn rùn tí ìlú ń bá jẹ́ ìlú alábòsí gbígbá mú tọ́lọ̀ máa gbá wọn mú wọn máa jẹ́ gbígbá mú ẹlẹ́tẹ̀ eléèrò tó sì lágbára tọ́ ọlọ́wà ni awalam yaraw ila ma khalaqa Allahu min shay'in yatafayyu dhilaluhu 'anil yamini wash-shama'ili sujjadan lillahi wa ọlọ́ni tẹ́ ẹ̀ rí àwọn ẹ̀dá tá a dá ni bọ́yá èèyàn ìbá ń rí èèyàn bọ́yá àwọn ewéko ìbá ń rí ewéko bọ́yá àwọn nǹkan bọ́rọ̀ gidi ìbá ń rí àwọn nǹkan bọ́rọ̀ gidi àwọn ẹranko ìbá ń rí àwọn ẹranko àwọn ẹyẹ gbogbo àwọn ẹ̀dá tó lọ́wọ́n bá dá gbogbo ẹ̀ pátá porongodo tó ṣe é pé gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ẹ̀dọ̀ ọlọ́run kò sí ètí olóòjì òjì omi nínú wa àṣubú sápọ̀tù omi àṣubú sápọ̀tù gbogbo wọn tẹ̀ mọ̀ kí wọ́n ń forí balẹ̀ fọlọ̀ ni ìyẹn ni pé bọ́bá wù yẹn ẹ̀sìn lọ́run kẹsìnú fẹ́ dọ̀sì bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ òjì yẹn ọ̀mà sí lọ́run. subahana allah ilaahu kò sì sí bí èèyàn ti ṣe máa lọ táwa rí i pé ti ọ̀kan lẹ̀ òkè ní rẹ wà ìwọ gẹ́gẹ́ bíi ta ni so tí ṣubú tí òjì wá ṣubú ń fọlọ́ ni àti káfíìrì àti mùsùlùmí Ati tí ń sọ lọ́nà ati àtẹni tí ń pè mẹ́ta lọ́kàn tí ń bọ́ tí ń bọ́ gbogbo wọn pátá porongodo iná ẹlẹ́rìí pé òjì wọn ṣubú fọlọ̀ ó forí kanlẹ̀ fọlọ̀ ẹ dákun ẹ̀ bá gé òjì ń dànù nígbà tẹ́yìn ti dọ́tọ̀ ọlọ́run níwájú àti lẹ́yìn ẹni tí ọ̀fẹ́ ṣe tọ́lọ́run rárá ẹ máa lọ láyé kẹ́ ẹ má lòójì sáǹfààní wa ń bẹ́ńbẹ̀ fún káfìrí ǹgbà tó ẹ pò wọn alára kò sí lọ́n òjì rẹ̀ ló forí kanlẹ̀ fọlọ́n ṣé wọn ò ní wo òdì rẹ mọ́ láà lọ́jọ́ ọ̀gbẹ́ndé alùpùpù wípé ìwọ ni wọlé abetí lápátọ̀ ọkọ̀ láti sin lọ àmọ́ òdì rẹ sìn wá ń wá lọ wà lẹ́jẹ̀nà ọlọ́mọdé sẹ́mi pé wọn ò lè ya òdì ya ìyàn táwa pé wọn òdì wà lẹ́jẹ̀nà ìwọ ni ọmọ wà lẹ́jẹ̀nà wọ́n tó ní ọlọ́mọdé tẹ̀lé ìtumọ̀ sí wípé òdì rẹ gbélé ayé ṣetọ́lọ́ ìwọ alára ẹnitọ́sì ti mú alára mẹ́sẹ̀ tọ́lọ́ kò sí bá alára ó ti gbádùn tó bá dijọ́ gbẹ̀ndà òkèèyà àmọ́ lọ òun lọ bá tí gbogbo nǹkan forí kalẹ̀ fún àtẹnitọ́ gbà lẹ́rọ̀ àtẹnitọ́ kọ̀ gbogbo wọn forí kalẹ̀ fọlọ́ ni èdè ni tóbi jẹ́ pé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ọlọ́run ọba lọ́ba tí gbogbo wa ń forí kalẹ̀ fún bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ gbà ọlọ́run ọba nìkan ni gbogbo wa ń forí kanlẹ̀ fún lọ́lọ́run fi sọ pé walillahi yasjudu ma fi samawati wa ma fi al-ard wa ma fi al-ardi min dabbatin wal malaika wa hum la yastakbirun ọlọ́run ọba nìkan kí ni gbogbo ń ti ń bẹ́ẹ̀ nù àti gbogbo ń ti ń bẹ́ẹ̀ lẹ́ ń forí kanlẹ̀ fún bóyá nǹkan abẹ̀mí ti ń rìn lókè pẹ̀lú. ẹpè léèyàn ẹpè lẹ́ranko ẹpè nikokoro kòkòrò ẹpè lẹ́yẹ ẹpè lóńkóhùn gbogbo wọn pátá ni wọn forí kanlẹ̀ fọlọ àti gbogbo malaika, gbogbo wọn forí kanlẹ̀ fọlọ wọhùn la ẹsẹpẹrọ wọn yìí sì ṣe gbéraga sáti forí kanlẹ̀ fọlọ. ayà yìí téèyàn bá kí alukóraani débi ibi ń bẹ́ẹ̀ náà yìí téèyàn ti máa forí nínú àwọn. àyè sajidatu qur'an sajidatu tilawa nínú rẹ̀ níbí walillahi yasjudu ma fi samawati wa ma fi al-ardi min dabbatin wal malaika wa hum la yastakbirun. jẹ́tìlẹ̀ ìbáyìí wọn àwọn olùmọ̀sáìkì àyè torí báyìí téèyàn ti máa ń forí kalẹ̀ tá a bá kí alukur'ani débẹ̀ ìyapa wà láàrin àwọn olùmọ̀ àwọn olómi sọ pé àyè mọ́kànlá àwọn olómi sọ pé àyè mẹ́ńlá àwọn olómi sọ pé àyè mẹ́ẹ̀ẹ́dógún àyè mẹ́ẹ̀ẹ́dógún yẹn lọ́dọ̀gba gbogbo ẹ̀ tó bá ti débẹ̀ àforí kanlẹ̀ pé Allahu akbar ẹni tí ń kí Al-Qur'ani yóò forí kanlẹ̀ sẹ́nìkan bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó ṣe pé bọ́ǹsẹ̀ ń kele náà ń tẹ́tí gbọ́ òun náà forí kanlẹ̀ pẹ̀lú rẹ̀ àmọ́ tí wọ́n tó ń ké tó bá torí pé wọ́n dà gẹ́gẹ́ bíi ìmáàmù fún un nígbà tí ọba ajẹ́ pé inú sọ láti la wà láti wá kírun ayà yìí láti dúró á lọ sí ìforíkanlẹ̀ pé Allahu Akbar ìforíkanlẹ̀ ẹ̀yọ̀kan náà ni á wá gbórí sókè láti ìforíkanlẹ̀ yẹn pé Allahu Akbar sọ̀tà bá ti ṣe báwọn àti ṣe sùjúdù àtìláwà sùjúdù tìláwà yẹn nígbà tá a bá ṣe ìbànújẹ́ ńlá ni fún ṣèpá anabi muhammed sallallahu alayhi wa sallam oníṣẹ́ bá fi lè ṣe é máa mú kí imú ṣètọ́ni ògbólẹ̀ yóò máa sọ pé ẹ wo nǹkan àwọn ọmọ ádámà wọn ṣe ń tọ́lọ̀ ní kó òun ṣe tóun ṣe tóun fi dolórí ibú ọkàn rẹ̀ ọmọ bàjẹ́ tí ọ̀ ayẹ ká ba ṣètọ́ni lọ́kàn jù ọ̀yẹ ká bà lọ́kàn tonti pé sunna ni kì í sọ̀ràn yìí tẹ́bá kí alukur'ani débi àmọ́ àti ráǹfààní tó wà ń bẹ̀ ká fi lẹ̀ tẹ́bá ti kí alukur'ani débi dé ẹsìrì tẹ bá ti débi tẹ ti forí kan lẹ̀ wọ́n fàlà sí ibẹ̀ níjì wọ́n wá fi kíní kan bíi wàhálà ńlá tí wọ́n dára sí wọ́n fi kànú síbẹ̀ wọ́n wá rọra kọ síbẹ̀ pé sẹjìdẹ sẹjìdẹ àyè forí kan lẹ̀ ni sábà forí kan lẹ̀ yẹn tó bá yẹ sọlá ti là ń bá lọ sẹbà tó ti nàró padà ẹ tún kàn kankan lẹ́yìn àyà yẹn ẹ kà bí àyà kan àyà méjì kẹtọ rúkọ àbí kẹ́ ẹ máa bá lọ títí débi tó bá wù yín kẹ́ ẹ tó rò kù ẹni pé kọ́ má jẹ́ pé bí wọ́n ti Allahu Akbar Allahu Akbar tẹ̀ nàró náà lẹ́kàn lọ rò kù hmm. ẹjọ́ jẹ́ ife ẹ̀sùn kàn kankan lẹ́yìn àyà yẹn kó tó di pẹ́ rò kù ẹni tó bá wà rò kù lẹ́ẹ̀kan náà lẹ́yìn ìgbà tó ti gbé orí sókè lọ sí dúró tó wà rò kù lẹ́ẹ̀kan náà ó náà kọ́ yàtọ̀ sí irú àwọn kan tá a máa wí tá a bá forí kanlẹ̀ nù sọ láti wá bẹ́ẹ̀ náà ni sùjúdù ṣùkúr ìforí kanlẹ̀ kó à ń dúpẹ́ fọ́nà kò sí yàtọ̀ ẹ bá sọ pé subhana rabbiyal a'la subuhun qudusun rabbul malaikati war ruh subhanakallahumma wa bihamdik subhanakallahumma wa so irú àwọn àdúrà ẹ ṣe níbi ìforí kanlẹ̀ yẹn so kò sí àdúrà kan pàtó pé ńlẹ́sẹ̀ fún sojúdù sáhù pé ńlẹ́sẹ̀ fún sojúdù ṣokò pé ńlẹ́sẹ̀ fún sojúdù tìláwà aláṣọ àdìmú tẹ̀gìyẹ ṣé orun táwọn wí tá a bá forí kanlẹ̀ ńgbà gbogbo náà látún wíńbì kò sí yàtọ̀ láàrin gbogbo ẹ̀ eléyìí jẹba àwọn tí wọ́n ti sọ láti fún wa sọ yẹ kápé kí imam kọ́ máa mà kọ́ máa wá ka kí ó tó bá ní ibi ìforí kanlẹ̀ yẹn ìmáàmù Malik ló ń kórìíra rẹ̀ kí ìmáàmù ọmọ àmàmù ọmọ ká àwọn àyà fi sájúdà wà mbẹ lèmánà nítorí pé wọ́n lè ti lọ forí kanlẹ̀ títà kọ ọkọ lẹ́yìn rẹ̀ káwọn ọmọ ọmọ kò ti lọ forí kanlẹ̀ sàn pé wàhálà dé nu aha torí ẹ̀ náà ti sọ yìí pé ẹ tí ìmáàmù bá kà bó làwọn èèyàn ti mà pé ìmáàmù ti lọ sí forí kanlẹ̀ torí ẹ̀ náà máa ń ṣe láwọn alómi gbé tán bá kárù rẹ̀ ìmáàmù á sọ pé ọwọ́ ọwọ́ ìkọ́.

tọ gbogbo nǹkan ní nforí kanlẹ̀ fọlọ bẹ́ẹ̀ làwọn màláíkà ẹ̀mí kọ́ àwọn màláíkà tẹ́lẹ̀ náà kò sí nǹkan kan tí wọ́n ń ṣe ju kí wọ́n máa ṣàfọ̀mọ́ fọlọ orí pé wọ́n ń sin lọ omi orí ìdúró lọ́wọ́ omi orí rúkú lọ́wọ́ omi ìforí kanlẹ̀ bẹ́ẹ̀ làwọn màláíkà yakhafuna rabbahum min fawqihim. ويفعلون ما يؤمرون gbogbo àwọn màláíkà yìí wọ́n ń bẹ̀rù Ọlọ́run wọ́n nítorí pé Ọlọ́run ọba òkè gbogbo ẹ̀dá ló òkè gbogbo ẹ̀dá ńlọlọrun ọba wà látàrí pé wọ́n ń bẹ̀rù Ọlọ́run lókè wọn gbogbo wọn forí kanlẹ̀ fọ́lọ́run. lẹ́ni tí ń gbọ́n pẹ̀pẹ̀ tí ẹ̀ wá rírì mú tí ọlọ́run ọba ọba tọ́ga tó gbangba wọ́yẹ fàálùnà máa yọ márùn. ìtọ́lọ́run ọba fi pa wọn láṣẹ òun náà ni wọ́n á máa ṣe àwọn màláìkà wọn kì í takọ ọlọ́run ìtọ́lọ́run bá ní kí wọ́n ni wọ́n á máa ṣe wọ́n yí apá àṣẹ rẹ̀ ntọ́lọ́wọ́n bábá ní kí wọ́n ṣe ni wọ́n á máa ṣe àwọn màláíkà ẹ̀dá kan ní tó yàtọ̀ sí gbogbo ẹ̀dá wọn kì í ṣalágídí wọn kì í ṣaláìgbọ́rọ̀ wọn kì í ṣàbètí lápá wọn gbà fọ́lọ́run wọn ń tẹ̀lé tọ́lọ́run wọn kì í takò tọ́lọ́run gbòò làwa ti wá jẹ́ tó fi wá jẹ́ pé nínú wa àwọn èèyàn wà tí ń ṣe tọ́lọ́run àwọn púpọ̀ jù nínú wa wọ́n ń takò tọ́lọ́run. tonti pé gbogbo oníkálukú wa náà lọ́mà ìpè ọlọ́run ọba àṣẹ rẹ̀ ma má tẹ̀lé torí pé àwọn dára wa kí lọ́ wá dé tó fi jẹ́ pé díẹ̀ nínú wa ní tẹ̀ náà wò Islam lẹ́gbẹ̀ẹ́ ní tó Islam mélòó nínú àwọn tá Islam là ń mójútó lẹ́gbẹ̀ẹ́ yìí èèyàn tó ti pàtì mélòó tó ti torí pé rọmọdọ́nà dé tó di mùsùlùmí padà tí ń retí kí rọmọdọ́nà lọ kó wọn pa ìbádà tì oníkálukú sì fẹ́ wà lẹ́nu torí ẹ̀ ara wa la lè tán jẹ́ a lè tán lọ́wọ́n ọba jẹ́ ẹ jẹ́ ká mójútó ẹ̀sìn wa àwọn ò nǹkan kan tó pàtàkì tó à ń bọ̀ síbọ̀ sí pé ó pàtàkì jù lọ bó ti ṣe jẹ́ pé òjì wa bá a fẹ́ bá a kọ̀ ń forí kanlẹ̀ fọlọ́ àwa náà ó yẹ kí ara wa kọ́ máa kanlẹ̀ fọlọ́ ó yẹ ká finú fẹ́ dọ̀ ká máa forí kanlẹ̀ fọlọ́ ó sì yẹ káfìrí ó yẹ mùsùlùmí ní ìgbà kan ó ti tó bí ọdún kan ní èyí tó pè ní bàbá róòmù olórí àwọn kátólíìkì yẹn ó ń ṣe àbẹ̀wò lọ sí kọ́ńtì kan gbàtọ́ wá dé airport country yẹn ọ wá forí kanlẹ̀ fọlọ́ gẹ́gẹ́ báwa mùsùlùmí ṣe máa forí kanlẹ̀ ṣùgbọ́n ìforí kanlẹ̀ tí ò ní ládàá tiẹ̀ torí gbogbo ẹni tó bá forí kanlẹ̀ tí ọ̀jẹ́ lábẹ́ àbúradà ẹ̀sìn Islam àti ìdànù lásán ni ọ wá sọ síbẹ̀ pé ọ̀nà tó yẹ kéèyàn fi máa sàpọ́nlé Ọlọ́run ẹ gbọ́rọ̀ ẹ sàpọ́nlé Ọlọ́run <laughs> Ọlọ́run kọjá apá ń sàpọ́nlé Ọlọ́run ẹrú rẹ̀ la wá a gbọ́dọ̀ máa sìn ní nínú ẹ̀sìn sì ní ká forí kanlẹ̀ fọlọ kí wọn ló dé tó gba islam tó yẹ pé wọn là gba àwọn di ká tàn wọn jẹ mo rò pé gbàgbé náà láìpẹ́ tó tún sọ pé bíbélì tó wà kí sọ̀rọ̀ lọ àwọn ti fagilé àwọn ti gbé ìkọ̀kan jáde tó wà kọ ọ̀rọ̀ ọlọni àbẹ́rẹ́ rí nǹkan mẹlẹ́kà ó ní ó gbé wá adúpẹ́ <laughs> fọlọ torí délé ẹ ká mójútó ẹ̀sìn wa ẹmẹjọ afẹsìn wa ṣeré o ìgbà tá a wà láyé láyé gbà wá o tá a bá ti kú àwọn ń ta gbélé ayé ṣe lálọ́ bá o kọ́lọ́ wọn bá kọjá ká bá dáadáa pàdé lọ́dọ̀ rẹ̀ ọlọ́nkọ́ràn wa lọ láti máa ṣẹ̀sìn wa bó ti ṣe fẹ́ bí ó ti ṣe jẹ́ kọ́ yọnu sí wa kó lé wa dènà sí àìdá kó gba gbogbo wa kọ̀tọ́ kó lọ́wọ́ wa kó sì wá ní mùsùlùmí jálẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an أستغفرك وأتوب إليك أنت بأني بيري عليكم السلام wọ́n ní sáà máa ń ṣe sọ́lẹ́ táwa ní rúkú àbí forí kan sọ́tọ́ ká máa ṣe subuuxan quduusan rabbul malaa'ikati wa ruux lásán. kama fi subhana rabbiyal azim kama fi sini ruku kama fi subhana rabbiyal a'la kama fi sini forí kalẹ̀ lọ́dọ̀ imam malik wọ́n sọ pé kò sádùn àkàn pàtó tí wọ́n ní ká ṣe ń rùkù kò sádùn àkàn pàtó tí wọ́n ní ká ṣe ń forí kalẹ̀ láti wí gbólóhùn ìsàfọ̀mọ́ fọlọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ yẹn ò ṣe déédéé nítorí pé ńgbà tó lọ́n sọ àyà yẹn kalẹ̀ wípé fasabbih bismi rabbikal azim anabi ni ij'aluhu fi ruku'ikum ẹfi sínú rúkú torí la ń sọ subhana rabbiyal azim ìgbà tó lọ́n sọ sọ pé sabbih isma rabbikal a'la anabi ni ij'aluhu fi sujudikum ẹfi sínú forí kan lẹ́yìn torí rẹ̀ gbogbo ń tẹ́ bá wí ní rúkú àti sujud ẹjẹ kọ́ máa wá lẹ́yìn subhana rabbiyal azim kọ́ máa wá lẹ́yìn subhana rabbi a'la naam. aleykum salaam. aha wọn lẹnu tí ń kí alukur'an tí ò lálù àlá ń kà lórí ó wá kà débi tá a ti forí kalẹ̀ a sọ pé ń kà lórí nítorí pé tó o bá lálù àlá kọ̀tọ́ kó gbé alukur'an nítorí pé anabi sallallahu alaihi wasallam ń sọ náà àdéhìí tó fẹsẹ̀ rìn lẹ̀ bisanadin hasan. وألا يمس القرآن إلا طاهر بني كنت تقول فوق القرآن عفين طبعا ما تو àwọn akadébi tá a ti forí kanlẹ̀ àtúlálù àlà tá a lè forí kanlẹ̀ ìyapa láàrin àwọn olùmọ̀ àwọn kan sọ pé nítorí pé ìforí kanlẹ̀ ara arún tá a máa ń sẹnu sọ láti pọ̀tọ́ka ṣe láì sàlùwàlà àwọn kan sì sọ pé ìforí kanlẹ̀ lásán yìí lóòótọ́ a máa ń bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú Allahu Akbar a máa ń parí rẹ̀ pẹ̀lú asalaamu alaykum kìí ṣe sọ́láàt torí rẹ̀ lè forí kanlẹ̀ láì lálùwàlà lókun ìgbà tó bá ti pẹ́ kàlùkùránì débi tẹ́ ti forí kanlẹ̀. wọ́n ní sẹ́ gbogbo bídà lẹ́bọ ẹbọ báwọn kí lọ́ọ́ gbà lérò béèrè ní kò béèrè kò tún tá a ṣe yìí tó ìṣẹ̀lẹ̀ yìí pé bóyá bí ẹni tó lò ó gbà. lẹ́yìn ẹsẹ̀ bọ̀ gbogbo bídẹ́ àlánà kò sí bídẹ́ àkókò ìlànà tó òfin ọlọ́run bá nù ṣùgbọ́n bídẹ́ àjùra wọn lọ bídẹ́ àjùra wọn lọ bídẹ́ àmbẹ tó sọ̀yàn di kèfèrí bídẹ́ àmbẹ tí ò ní sọ̀yàn di kèfèrí eléyìí lọ́rọ̀ gbogbo olùmọ̀ẹ̀sìn Islam kó do tó wọlé wá báyìí Nàìjíríà náà. wọ́n ní sẹ́nu wá gbà ká máa sọ pé màláìka jibril làáfà nàbẹ̀ wa muhammed sallallahu alayhi wa sallam ìsọkúsọ ìsọkúsọ. wọ́n pa jùlọ àtúntò sọ pé àfa lọ́dọ̀ yorùbá kí ni tí wọ́n rí ní babaláwo sáà bí nǹkan àwò àbí dábàá sọ pé màláìka jibril lolùkọ́ ànábì sallallahu alayhi wa ìsọkúsọ náà tó nítorí pé màláìka jibril alayhi salam. kò sí nǹkan kan fanabi sallallahu alaihi wasallam ju pé ntọ́lọ̀ ní kọ́ wa sọ fanabi ọsọ fanabi kò ní arabi kan bẹ yéésù ló kọ́ anabi yéésù ló fi yá anabi nǹkan sani kọ́ wa fi jíṣẹ́ ló fi jíṣẹ́ ẹ̀gbọ́n tọ́lọ̀ sọ ni sanukuri uka fala tansa àwọn aláàfin mọ́ àwọn aláàfin mọ́ tó ní gbàgbé rẹ̀. ọlọ́run ni la tuharrik bihi lisanaka lita'jala bihi inna alayna jam'ahu wa qur'ana fa idha qara'nahu fattabi' qur'ana thumma inna alayna bayana. sọ ọlọ́run ọba ń fi tì sọ́dọ̀ ara rẹ̀ mọ̀lẹ́kà jibril kan àjíṣẹ́ jẹ́ ọjọ́ ìbò tuntun. awẹ awẹ bọtẹ afika dimu àwa ní wẹ ní wíwẹ̀ tá a máa ń wẹ òkú rùn bá so afi asoma, adi asoma di asọma níbi ikùn síbi orúnkún rẹ̀ tí òfin ní jẹ́ kó a rí ìhòhò rẹ̀ so awa á lara pẹ̀lú àníyàn pàǹwẹ̀ dàmì sí àti fómi wà gbogbo ara rẹ̀ pẹ̀lú àníyàn pàǹwẹ̀ so pẹ̀lú bẹ́ẹ̀ náà látún fi aṣọ sí lára náà á fi aṣọ bomú torí pé èèyàn bíi wa náà ni a kàn tètè mọ̀ kó ti kú iná ló fi dẹni tí ń rùn bá so á faṣọ gbẹ̀yìn sí lára ẹni oníbèrè náà tó á béèrè pé sátùn ti sọ láti jànáza sí láti rọrùn yẹn ti pọ̀jù so àá ṣe sọ̀látù jánásà sílẹ̀ àmọ́ tẹ́ bá ti dá tẹ́ bá ti dá mi sílẹ̀ yẹn tẹ́ kẹ́tù fasọ sí lára ẹ̀ dá lọ́fíńdà sí lára tó pọ̀ fún àwọn lọ́fíńdà kéékèèké tí yẹn ní alukóhólì yẹn ẹ̀ dá sí lára tó pọ̀ tó ẹ̀ kóhun àti òórùn yẹn wọ́n máa bá tù ẹ wàá fi aṣọ sílẹ̀ aṣọ tẹ́ bá tún fi sílẹ̀ náà tẹ́ tún fi lọ́fíńdà yẹn ti tó pọ̀ so tẹ́ bá ti ṣe máa ń ṣọ́ọ̀ alaikum sọ àǹfààní tí ń bẹ́ẹ̀ Eh, kéèyàn má máa dá sùn nínú ilé tí ò sẹ́nìkan sòtẹ́ bá sì níyàwó yóò da púpọ̀ kó má jẹ́ pé ìyàwó kọ́ wà ní yàrá tiẹ̀ kí wọn náà wà ní yàrá rẹ̀ kọ́ má sí ọ̀nà tó fi lè wọ yàrá yẹn àfi kí wọ́n tẹ̀tẹ̀ sílẹ̀kùn eh, kódà bó jẹ́ pé kálukú wà ní yàrá kẹ́kẹ́ ni sílẹ̀kùn kọkàn pàdé kó náà pàdé torí àyè bá a mà irú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí tí ọba àtẹlẹ ẹ mẹyẹ lomi tó kú tí ọjọ́ para rẹ ti ń ṣèdín tí wọn mọ sẹ́kẹ́ a'udhu billahi minash shaitani rajim so àmúkàtà kọ́mẹ́jà yìí pé ìṣòro wà fún wa láti débi tó mọ ẹ̀yà wa tó ti kú wà nítorí kọ́mẹ́bà ti dìdàkudà àyàtọ̀ sí àwọn ewúrẹ́ tẹ̀ ń rí o sẹ́kẹ́ tí ewúrẹ́ bá ti kú ní ìsìn jáde tí tó ti bẹ̀rẹ̀ sí ní wú tó ti bẹ̀rẹ̀ sí ní wú náà lọ́mọ ìyẹn rí náà alaikum salaam.

ìrún lè jẹ aago méjì sọláàtì òní jẹ aago méjì lásìkò sọláàtì bá ti wọlé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn yẹn tó lákòókò ní sọláàtì ó ti ń yí padà adúpẹ́ fọlọ́ because tọ́lọ̀ máa ti sórí fún yín ẹ̀yin náà má jẹ abara mórí jẹ ẹ̀ má dúpẹ́ fọlọ́ torí pé la in shakartum la azidannakum tẹ́ bá dúpẹ́ ọlọ́run tó sàlékún tí wọ́n bá sì dúró oju kan ojú ọmọ tí wàláì kan ní kàn lọ lẹ mọ mọ́ṣáláṣí ọjà gómìnà kàn lẹ mọ àsìkò sọ láti àmọ́ bàbá ọlọ́dún ya ńgbọ̀ ya àwọn fúnra wọn aago kan àbọ̀ wọn sọ́dà ni aago kan àbọ̀ gan tán sọ́dà ojú tó máa tì wọ́n tí kàn wá sọ fún mi pé àbí ká ti máa ká ti máa pè láti bí aago mọ́ níbẹ̀ ni ti wọlé kíni kíni ti máa bá tòótọ́ alhamdulilayi nǹkan yẹn ń yí padà so ó túmọ̀ sí pé alhamdulilayi ìlọsíwájú ń bá wọn so bí ìlọsíwájú sì máa bá wọn díẹ̀ díẹ̀ náà ibùn gan níbòmí náà tó ń sọ yẹn ó náà ti ń yí padà torí nísìn àyàfi bí àwọn àlùmí nísìn bí Ìlọrin bẹ̀yẹn gbogbo mọ́sálásí wọn ti gbàgbọ́ méjì ọ̀bá lù wọ́n lè lórí kíni èèyàn náà ti yẹ kó yí padà gbogbo mọ́sálásí ìlú wọn ti ó dìgbà táago méjì ń bá lùkùn tó sí tí wọn bá ń wá mọ́sálásí kan pé àsìkò sọ láti ti tó ká lọ sí sọ à ọba pé gbogbo lẹ̀kùn wọn ti so irú àwọn tí wọn tẹ̀lé súnà ń bẹ̀ yẹn àwọn lọ́yẹ̀ kí máa apply láwọn mọ́sálásí tiwọn so ẹ jẹ kọ́ pọ̀ ẹ̀yẹn máa pe sọ láti tásìkò rẹ bá ti tó ẹ pè kọ́ ọmọ tásìkò rẹ bá ti tó nítorí bíríkì kínní ni ẹ ẹ máa sọ pé bàbá kan bàbá wò bàbá là ń sìn bàbá ń sìn lọ. ìyẹn ṣe kí ni ìyẹn ṣe kí ni ìlàjọ àmọ́ ẹrú kúnlẹ̀ aláṣùlù ní pé tó wá kó àwùjọ mùsùlùmí là bá wà ìlú mùsùlùmí là wà òkúta ẹrí ńlẹ yẹn ẹfun dájọ pé mùsùlùmí because kò sáàyè fún yín nìsí láti máa wádìí ẹfun nídàájọ àwùjọ tẹ wà tó bá yẹ kékeré ṣe mùsùlùmí ká ṣàṣìṣe láti ṣàpọ́nlé mùsùlùmí fún ní tí ò lẹ́tọ̀ọ́ sí ó fúyẹ́ ju kó wá lọ jẹ́ mùsùlùmí ká ṣe ń ṣe kèfèrí lọ tó bá jẹ́ pé irú àwọn àwùjọ àdàlú ẹ̀wà tá a wà wọ̀nyí ni so ẹ̀ nídìí láti wájú ẹ̀ nídìí láti wájú torí kọ́mọ́ lọ jẹ́ pé káfíìrì lẹ́fẹ́ máa ṣe ojúṣe mùsùlùmí lórí ẹ̀ tó bá ti hàn sí pé mùsùlùmí lẹ́nìkan ẹsẹ̀ tọ́ fún kò nídìí kẹ́ máa béèrè pé ẹ̀ ṣé ń tẹ̀lé súnà sí ọ̀tẹ̀lé súnà mo rò pé yé mùsùlùmí ni mùsùlùmí tó ti jẹ́ yẹn ó ti tó yín láti bò láṣìírí kẹlọ́sìn torí pé aláǹfààní nìsín láti máa bí léèrè òun ti kú ọjà kò ti jẹ náà ẹlẹtọ pé téèyàn tó ti kú tọ bókù rẹ lórí títì àbọ ọmọ nta ń béèrè à ẹ bókù èèyàn lórí títì ẹ á fi ń ṣe sọláàtì àbí ò ṣe sọláàtì ẹ mọ bóyá ọmọ kàfàǹtà ni ẹ mọ bóyá ọmọ mẹdúgùrì ni àbí òye yín torí pé lẹ́yìn oníṣẹ́ ó ti kọjá gbogbo agbára àmọ́ wọn ní ìsìn wọn lè má mú wọn ládùúgbò yín ẹnìkan wá kú wá pé wà wá ìmáàmù wá ti sọ̀látù jànáza sí la ẹ̀tọ́ rẹ ni kò béèrè sílẹ̀ yìí máa ń ṣe sọ̀láàt àbí èsì sọ̀láàt torí pé wèé rí mọ́sálásí àmọ́ rí mọ́sálásí ò nídìí láti béèrè ẹnitọ́lọ́mùbá ti bò láti rí ẹ gbọ́dọ̀ máa tó àṣírí ẹ̀ à ń rí mọ́tíláṣí kìí sì ṣe gbogbo ìgbà náà là ń rí à ń rí lẹ́ẹ̀kan là ń rí bóyá tẹ̀ rẹ̀ ní etí kọ́ wá ní gbogbo ìgbà amílẹ̀ yìí ń rírí rẹ̀ gan àrírí mọ́tíláṣí wọn á ló kú ẹ bàbá ìmọ̀ mi wá sí ìta ni fẹ́ǹsì náà ah ìmọ̀ sí náà ní bọ́m̀bẹ̀ ẹ̀yin ara mọ́tíláṣí sẹ́ẹ̀rì tẹ́ẹ̀ máa rí wọn làwọn èrò jẹ̀yẹ́ ìyàwó ńkọ́ agbọ́ pé mọ́tíláṣí fẹ́ǹsì nulẹ̀ òun náà ni ah wọ́n yé ṣe o kálọ̀ wọn máa fún òsì lọ yanjú ẹ ilé ìjẹbù sísè náà lè kó sọ. orí tẹ lọ́yẹ ká lọ́ máa sìnkú wá sí nítorí pé ànábì sallallahu alaihi wasallam ẹnìkan òkúrí kó sin sílé orí tẹ lànàbì máa sìnkú sí tí wọ́n bá sọ pé lé làwọn fẹ́ sìnkú sí látàrí yorùbá lẹ́bù tí wọ́n bá ká eléyìí ọ̀sọ́ wọn di kèfèrí tí wọ́n sọ wọn dẹni tó ti takò súnà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tọ́ba tí wàá sọ bẹ́ẹ̀ ìwà sì ti ń pèpè pé kí wọ́n tẹ̀lé súnà má bà wọn débẹ̀ kí ló dé tá a rí lágbájá àánú ní ilé débẹ̀ náà. ẹ máa pé ọmọlẹ́yìn pọ́ọ̀lù ọmọlẹ́yìn pọ́ọ̀lù. àwọn èèyàn tó hàn sí yàn kí ló dé tẹ̀ sí tú àṣírí rẹ̀ kó tó kú kó tó kú yàn náà lẹ́tì tó àṣírí pé ṣe mùsùlùmí má kí lọ́n sálámà sí wa sí ọ̀n ṣe dànù ẹ̀ ní dáhùn torí pé mùsùlùmí náà sálámà sí wa tá a dáhùn ó lè sọ pé ogun ayé kan ló lé òun nu Islam naam aleykum salaam. Thank ọlọ́run ṣe ọdún kẹ́kọ̀ọ́ máa ṣe ó lè jẹ́ ti àwọn ìlú wa a ló fi jẹ àmì ìrùkínù <laughs> ala hal òsínbòsí lọ gbẹlú kan tó o sì mọ̀ kó sọdún kan ń bẹ̀ tó mọ̀ á ti kọ́ sùrù fọdún kan kó sì tọ́jọba odò yẹn ó ti pọ̀ jù tó wọ́n ti rí yín mú iná ló fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó ń torí délé ńkọ́ bọ́ sẹ́yìn tó bá mọ̀ pé tó ń fẹ́ máa ti kọ́ lọ máa ṣe ń yàrá rẹ̀ tó lè ti fẹ́ máa ti kọ́ sùrù fọdún kan irú rẹ̀ náà ni àwọn pátíwá burúkú tán páàsì fáwọn ọmọ skul mi tọmọ wọn á sùn fọdún mẹ́ta mẹ́rin tí ó lòún ṣe kọ́sùrù kọ́sùrù kìnnìkan ìjẹ́bù sí i yóò máa pé sọláàtì yóò sì máa ṣe gbogbo sọláàtì lásìkò sẹ́yìn bá ti máa pẹ́ ń lọ bàdà lápèjúwe látòkò máa sùn ẹ sì máa pé tẹ́ ẹ bá dé bàdà ẹ sì dọ́ márùn lẹ̀ ọwọ́ gbàtẹ́ gbéra lóko máa sùn tẹ́ ti dé bàdà ilẹ̀ ẹjọ́ rìn àjò tẹ́ bá ti dé bàdà ẹ ti do nílé ẹ lọ máa darapọ̀ máa mùsùlùmí ẹ máa pé sọláàtì àmọ́ gbàtẹ́ máa pé Ìbàdàn tẹ́ ń lọ jọ́ mẹ́ta péré lẹ fẹ́ lò bẹ kò ní í pé mẹ́rin àbí òye wa onírìn àjò ní yín ní Ìbàdàn tẹ́ẹ̀fì fi Ìbàdàn lẹ̀ lẹ́yìn jọ́ mẹ́ta.